محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته هيك السؤال الولا يساعد بلسنة سنوة نقبع ما أخبر جلنا القيامة هذا السؤال لا تتكادلون أمنوا بإتباط من بالون. torí kọjá gbogbo tó lè tán lónìí. àwọn àpẹẹrẹ gbẹ̀dẹ̀ àgbéyàmá a ti sọ nípa àwọn àpẹẹrẹ kéékèèké àwọn ètò ti ṣẹlẹ̀ tó ti parí lẹ́yìn náà la sọ nípa àwọn àpẹẹrẹ kéékèèké àwọn ètò ń ṣẹlẹ̀ tí ò yé ṣẹlẹ̀ ní báyìí a tún mẹ́nu bà oríṣi kẹta ó lè ti di àwọn àpẹẹrẹ kéékèèké ṣùgbọ́n tó ti fún wọn ò tí ì ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ kéékèèké. إليك في فقه في السلام قلناني عودة الجزيرة عودة جزيرة العرب جنات وأنهار قلناني يجي قدا يجي قدا إليه في تركوا سلار باوا يجي قدا تركوا سلار باوا يجي قدا يقرني أتلم يقرني صحاها yóò di ilẹ̀ ọlọ́ra eléyìí tó ti pa àwọn akéré máa bú odò fún àwọn àtàlábẹ́ lọ. ilẹ̀ lárúbáwá lónìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ ibẹ̀ pàápàá jùlọ erékùsù lárúbáwá eléyìí tá à ń pè ní Jaziratul Arab ilẹ̀ kání tó jẹ́ ilẹ̀ atẹ́lẹ̀ ògidì pẹ̀lú tí a bá wọ̀ tó tó bá wò sí ló ti tí a bá lè ríran dé erùpẹ̀ láàrin lọ́sàlálù àwọn ìpẹ́ yìí wọ́n pọ̀ débi pé wọ́n á máa dàbí àwọn òfin ńláńlá sátẹ́gùn bá fẹ́ nígbà tí wọ́n wà nínú Sahara kò sí nǹkan kan tí yọ̀ọ́ rí àyà bí erùpẹ̀ iléeṣẹ́ atẹ́gùn àti ìdí tó ń gbé sọ́ọ̀tù tó ń gbé sọ́ọ̀tù ilé asálẹ̀ kò sí nǹkan lè tí máa wù àyàfà àwọn nǹkan tó lọ́wọ́ bá ti kádàrà pé kí irú wọn máa wù nírú àwọn arúlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi dẹ́bìnù bẹ́ẹ̀ náà ni àwọn agi ẹlẹ́kùn eléyìí tó ti kó nira fún mi máa fi tó jẹ irú wọn ló máa ń wù nínú ọ̀pọ̀ ṣùgbọ́n ìgbéga òkúnyàmà kó tó dé nínú àwọn àmì kéékèèké ìgbéga òkúnyàmà òun náà ni pé bí erékùtù lárúbáwá yẹn bó ti ṣe jẹ́ ilẹ̀ asálẹ̀ tó ti jẹ́ ilẹ̀ tó ṣe pé èèpẹ̀ lásán ló wà níbẹ̀ koríko kì í wù níbẹ̀ ọlọ́wọ́n bó yí àwọn àyè yí padà wọ́n di ilẹ̀ abọ̀rá wọ́n di ilẹ̀ tó ti kó àwọn akérèmọ́gbòdò wọ́n ń sàn ní abẹ́ rẹ̀ eléjọ́ yàpàtì bí ilẹ̀ yìí ti ti wà ní ìsìn eléjọ́ yàpàtì bí ilẹ̀ yìí ti ti wà ní ìsìn eléyìí tí ó yà pàṣẹ bí ilẹ̀ yìí ti ṣe wà ní ìsinyìí báyìí eléyìí túmọ̀ sí wípé àmì ńlá lélẹ́yìí o kò sì tí ì ṣẹlẹ̀ bí bá ti ṣe ń sọ̀rọ̀ yìí báyìí bó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ àwọn ń sọ wípé yíyípadà tí ààyè yóò yípadà ó ṣe ṣe kọjá pé pẹ̀lú sí ọwọ́ mi yàn ó sì ṣe ṣe kọjá pé pẹ̀lú àyípadà látọ̀dọ̀ ọlọ́run ìjọ àwọn ọmọ èèyàn òun náà ní látàrí àwọn kànga ìgbàlódé eléyìí táwọn èèyàn tí wọ́n máa gbẹ́ àwọn bọ́ọ̀ tí wọ́n máa gbẹ́ bẹ́ẹ̀ bí látara rẹ̀ omi ó ti ń tọ́pọ̀ látara rẹ̀ ilẹ̀ ó ti ń tóso pé wọ́n ń pin koríko sí ó ti ilẹ̀ ọlọ́ràá tí wọ́n ń lé kíkó sínú ẹ̀ ló bá jẹ́ pé léyìí bá ni wọ́n bá gbà lérò wọ́n dájú kó ti ń tẹ̀lé báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn àlọ́ láwọn àlọ́ tó bá sínú ẹlẹ́kùsù lárúbáwá yìí á rí i pé àwọn ìjọba lo owó tí wọ́n ní láti fi sọ ọ̀pọ̀lọpọ̀ ọlẹ̀ ìdílé ọlọ́ra ní túláàsì wọ́n lo owó tí wọ́n ní láti fi fọ omi láti fi fọ iyọ̀ kúrò lára omi òkun omi yìí di omi tó dé mu ó di omi tí wọ́n ń lò fún àti gbígbó lọ́pọ̀lọpọ̀ ààyè téèyàn bá dé ibòmíì gan èèyàn ní ìgbàgbọ́ pé nínú sahara ènìyàn wà tàbí fowó dábìrà báyìí kódà àwọn àyíká tiẹ̀ wà níbi sultanat Oman tó ṣe pé níbẹ̀ ọwọ́ sí ibẹ̀ fi jẹ́ ilẹ̀ aláwọ̀ ewé ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ ó ti ẹ̀dí ayé tí ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ láti lọ gbáfẹ́ láti lọ sèǹdàjú látàrí wípé ibẹ̀ ó Greenland ṣùgbọ́n o bí nàbì máa rí wa ṣẹlẹ̀ tó wá gbà lérò rẹ̀ pẹ̀lú tó wá nínú hadith Abi Hurayrah radiyallahu anhu eléyìí tí mu Muslim gbé jáde pé la taqumu as-sa'atu hatta yakthura al-mal wa yafiyu hatta yukhrija ar-rajulu zakata malihi فلا يجد أحد فلا يجد أحدا يقبلها وحتى تعود أرض العرب jannatin wa anhara bẹ́ẹ̀ni alùpùpù onídìí o títí tó wọ́ fi pọ̀ tó fi máa sàdánù bẹ́ẹ̀ni pé èèyàn kan níbi tó wọ́ pọ̀ dé yọ yọ zàká lásìkò táwọn èyí kò ní rẹ́ nìkan gba zàká yìí lọ́wọ́ rẹ̀ yọ yọ zàká lásìkò táwọn èyí kò ní rẹ́ nìkan gba zàká yìí lọ́wọ́ rẹ̀ ìdí abájọ ni pé ẹni tó yẹ kó gba zàká lọ́wọ́ wa òun náà lówó tó kọjá tó ń bùkátà kí ló tún fẹ́ gbàtọ́wọ́ rẹ̀ sí bákan náà ìgbéga kíámọ̀ sí ní dé títí tí ilẹ̀ lárúbáwá sọ́jọ́ ilẹ̀ asálẹ̀ yóò fi yí padà yóò di ilẹ̀ abakérèmákú odò sí àwọn àwọn ọgbà tó ti tutù tó tutù tó tutù tó kùnà rẹ̀. sèǹtàna ti gbalẹ̀ o òun náà ní gàgá dẹ̀rọ̀ tẹ̀yìn ọmọ agbẹ́ kàǹgà àgbàlódé eléyìí tẹ̀yìn ọmọ agbẹ́ lẹ́yìn náà. àwọn koríko tẹ́ máa gbìn sórí títì kìí ṣe tí ànábì ola lérò ni eléyìí tó súnmọ́ kó ẹ bá ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́ là ń lérò wù náà ni pé ọlọ́wọ́n ọba yóò yí ààyè yí padà láti ilẹ̀ asálẹ̀ yóò sọ dìlẹ̀ ọlọ́ra òjò kìí rọ̀ níbẹ̀ rárá ọlọ́wọ́n kí omi kọ́ bá bẹ̀ láàmú kójú ọmọ rọ̀ ń wọ́n sì ń sàn níbẹ̀ àwọn omi tẹ́lẹ̀ wọ́n pọ̀ lọ jaburata níbẹ̀ eléyìí jẹ́ nǹkan tó tó rọrùn púpọ̀ fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nítorí pé àṣẹ rẹ̀ tó bá ń fẹ́ kí nǹkan kan ṣẹ kò sí pé kọ́ kó sì ṣẹ lọ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti ọlọ́run ọba tó gbogbo ńtọ́lọ́run ọba bá ń fẹ́ kọ́ ṣẹ kò sí kọ́ sọ pé kọ́ kó sì ṣẹ lọ nínú àwọn àmì kéékèèké eléyìí ò àmì kékeré ló sì jẹ nínú àmì gbẹ̀ndà àlùfẹ́yà nínú lẹ́yìn náà ìgbà dáná tó wá àṣùwọ̀n àtẹ̀dáhùn títí tí ó fi padà jì tó túmọ̀ sí kó ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ó ti jẹ́ ilẹ̀ àbọ̀rá tẹ́lẹ̀ ó sì jẹ́ ilẹ̀ tí àwọn akérèmọ́bù odò ń sàn bẹ́ẹ̀ àbí dàrúù kò túmọ̀ sí pé nǹkan ti jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ àdà bẹ́ẹ̀ àbí títí tí ó fi jẹ́ pé torí ẹ̀ méjèèjì náà ń sọ lébi lárúbáwá tó máa sọ pé títí àtẹ̀tà o ó lè túmọ̀ sí pé báyẹ̀ bẹ́ẹ̀ lórí tẹ́lẹ̀ yóò padà di bẹ́ẹ̀ ó sì lè túmọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ yóò di bẹ́ẹ̀ tó ń torí ẹ̀ méjèèjì ló lè wọ bẹ́ẹ̀ nínú àwọn àmì kéékèèké yìí òun náà ni ẹnìtẹ̀kọ́ ẹ̀hìnlá nígbà tó tún bá yọ ní àkọ́kọ́ jáde rẹ̀ nínú àwọn àmì kéékèèké gbẹ̀ndà òkèèyàn òun náà ni pé oṣù tó yọ nígbà tó bá kọ́lé kò jẹ́ tẹ́rẹ́ mọ́ ọ́ kò ní jẹ́ tẹ́rẹ́ mọ́ yọ yọ láyọ̀ dàgbà yọ yọ ní tó ti dàgbà débi pé téèyàn bá rí gẹ́gẹ́ bó ti wá nínú adé ti ká gbogbo ẹni tó bá rí ọ̀sán pé ó sujọ́ kejì àbíjọ́ kẹta màlélẹ́ yìí nígbà tó ti jẹ́ pé ó sujọ́ alákọ̀ọ́kọ́ ni lẹ́yìn náà bá wo ẹ̀rí pé tó a bá fẹ́ bẹ̀rẹ̀ oṣù Ramadan wàhálà wọn pọ̀ púpọ̀ nítorí pé wọ́n lè ní wọn rọ́ọ̀sù wọ́n lè ní wọn rọ́ọ̀sù kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ tó bá ti pé tó ti pé tó bá lé tó bá yọ yọ hàn sí gbogbo èèyàn kó ti lé ó ti yọ ni kò bá ti sí gbogbo àwọn àyàpá yẹn ṣùgbọ́n kankan ni tó ti pé ńgbà tó bá kọ́ lé nígbà tó bá kọ́ yọ yìí máa tẹ́rẹ́ púpọ̀ débi pé ẹni tí ìríran rẹ̀ tí ò bá lágbára dáadáa kò lè mọ̀ kó tù lé ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọn lé olóṣù ẹni tó lè sọ fún abóhùnrún tó sáàgbọ̀rọ̀ rẹ̀ wọlé torí pé wọ́n wò ní bí oṣù ṣe máa tẹ́rẹ̀ sí níjọ́ tó bá yọ ṣùgbọ́n tó bá ti táwọn àmì yìí bá bẹ̀rẹ̀ sí ní hàn àwọn àmì kéékèèké tí ò ti hàn oṣù ọjọ́ alákọ̀ọ́kọ́ yóò yọ tóbi bí ẹni kó oṣù ọjọ́ kejì àbíjọ́ kẹta rẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá nínú hadith abdullahi bin mas'ud radiyallahu nínú pèlúpèlú dàlùkìyàmà tuntun ma òun náà ní kí àṣẹṣẹ yọ oṣù kọ́ yọ ní ntọ́sánra àṣẹṣẹ yọ oṣù yọ máa yọ láyọ sanra débi báwọn yọ máa wọ pé oṣù jọ kejì kọ́ lélẹ́yìn àbóṣù jọ kẹta alimami Tabarani olóògbé adéfi jáde nínú tírà rẹ̀ al-Mu'jam eléyìí ti Sheikh al-Albani tó sì hadith sahih nínú Sahih al nínú àwọn àmì. kéékèèké eléyìí tó ṣe pé kò tíì ṣẹlẹ̀ òun náà ni taklimu sibaaci wàlìjàmáàdì ins òun náà ni pé àwọn ẹranko àbìjà àti gbogbo àwọn nǹkan bọ́rọ́gidi bọ́rọ́gidi wọ́n máa báyàn sọ̀rọ̀ àwọn ẹranko àbìjà àtàwọn nǹkan bọ́rọ́gidi bọ́rọ́gidi wọ́n máa báyàn sọ̀rọ̀ nínú àmì gbẹ̀dẹ̀ àlùkùnyàmà ni o àwọn àmì kéékèèké tí ò sì ṣẹlẹ̀ àgbà Abu ó ní wípé ìkókò kan ìkókò kan ọkọlù àgùntàn kan nínú àwọn àgùntàn tí darandaran kan dà ó sì gbé àgùntàn yìí ó gbé lọ darandaran wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìkókò tó gbé lágùntàn yìí wọ́n bẹ̀rẹ̀ sí wá ká ìwà tó fojú ó gba àgùntàn rẹ̀ lẹ́nu ìkókò yìí báyìí báyìí ni ìkókò jókòó lé ìrù rẹ̀ lórí ni wọ́n sọ ألا tattaqillah الله؟ ó kọ̀ تنتزع مني bẹ̀rù ọlọ́ الله minni rizqan saaqahu Allahu ilayhi nígbà tó gba arísìkì kan tó lọ́wọ́ bá darí sọ́dọ̀ mi ó ti gbà lọ́dọ̀ mi tí ò yẹ kó bẹ̀rù ọlọ́ ìwà arákùnrin yìí ẹ ọlọ́run darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ bó wo tèmi ẹ owó tèmi ni so arákùnrin yìí ọ̀rọ̀ yìí yà lẹ́nu faqala ya ajabi. ẹ wá wo nǹkan ẹ̀yà lẹ́nu tí mo rí ṣe ìbọn mọ́kàrún ẹlẹ́dẹ́nẹ́bẹ́ yukallimuni kalam al-ins ẹ rí nǹkan ẹ̀yà lẹ́nu ìkóòkò tó jókòó lóṣù lórí ìrù rẹ̀ ń sì ń bá mi sọ̀rọ̀ ọ̀rù táwọn èèyàn subhanallah báyìí aha. إما من صنع مين قال الذئب يكون قوات ألا أخبرك بأعجب من ذلك تتك الله إيسوس يو يايا لنو دلي لا أبا لنو يعني في إيسو أبا يومانيو تتو في كفار محمد صلى الله عليه وآله وسلم بيسرد يخبر الناس بأنباء من قد سبق محمد أم بنين مدينة ìkòkò ló tún fi kún fún ọ tẹ́lẹ̀ ni pé tó ní bẹ̀rù ọlọ́run ìwọ tó ń bá darí mi lọwọ mi eléyìí wá ya arákùnrin wọn náà ni ó tu lẹ́ni ó tu o wàá pa ni yorùbá lẹ́bù pé pé yẹn ni ó àwọn ẹgbẹ́ yẹn ló gbé àwọ̀ gbogbo wọ́ ya ọkùnrin lẹ́nu ọwọ́ ní kún fún ọ alayhi wa sallam ọmọ nbẹ nínú ìlú Madina tí nípa ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn àkọ́kọ́ ìyẹn ni pé àwọn nǹkan tọ́lọ́run bá ń sọ̀kalẹ̀ fún ọ́n tara rẹ̀ fáwọn èèyàn nírò nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn àkọ́kọ́ qal Abu Sa'id ni fa báyìí ìní dáradára yìí ti dojú Madina ẹran lọ ẹran lọ títí tó fi Madina. فزواها إلى زاوية من زواياها وتتاوينا إلى تقوى بك مما أولكم لو مدينة أدعوا تبعي ثم أتى رسول الله صلى الله عليه وآله وسلم فأخبره بين دانا دانا يوابا النبي صلى الله عليه وسلم لباكو نيرو نيكوان فأمر رسول الله صلى الله عليه وسلم فنودي بالصلاة جامعة أنا واقع تفكوا كويكو الصلاة جامعة أفكوا رجل صلاة بين eléyìí jẹ́ gbólóhùn tó máa fi ṣèkéde fáwọn èèyàn tó máa fẹ́ kó kóra jọ sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam báyìí làwọn èèyàn kóra jọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ lànábì jáde lọ́wọ́ bá wọn faqala lir-ra'i ànábì wa sọ fún dáradára yìí akhbirhum sọ fún wọn ẹrú tó gbọ́ lónìí fa akhbarahum ó fáwọn èèyàn nírò faqala rasulullah sallallahu alaihi wasallam ànábì wa ìkẹ́ àti ọlọ́lọ́ òdodo ní dáradára yìí sọ mo fi ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ mi bẹ lọ́wọ́ rẹ̀ kúra wípé láàdọ́kọ́ mùsáàtú hajjá yukẹ́lẹ́ mẹsìlẹ́bà ọ̀lẹ́n wípé ìgbéni alùpùpù òní dé títí tí àwọn ẹranko àbìjọ òfin máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú àwọn àmì kéékèèké ìgbéni alùpùpù eléyìí tó ṣe pé kò tí dé nù ìgbéǹde alùkìyàmù ní dé títí tí àwọn ẹranko àbìjọ fi máa báwọn èèyàn sọ̀rọ̀ ويكلم الرجل عذبة صوته ní ìgbà tí ẹnu kòbókù èèyàn yóò máa bá yàn sọ̀rọ̀ kòbókù tẹ mú lọ ẹnu rẹ̀ dẹ́n fi ń gbá yàn yóò máa bá yín sọ̀rọ̀ téèyàn ní ìdílé kọ́ ọ téèyàn bá máa ń sọ eléyìí wípé nínú àwọn àmì tí ó dé nù. wọ́n ṣe rọ́ọ̀kù náàlẹ̀ okùn bàtà kálukú yóò máa bá sọ̀rọ̀ nínú àwọn àmì gbẹ̀ndàlùkìyàmà nù okùn bàtà kálukú yóò bá sọ̀rọ̀ ìgbéǹda kìámù ní dé síwájú kẹlẹ́ yóò tó ṣẹlẹ̀. ويخبره فخذه بما حدث أهله بعده ìtàn akálukú ó sì máa fún nírò nípa tíyàwó rẹ̀ sọ nígbà tí ó sì lé subhanallah ìtàn rẹ̀ yóò fún ọ nírò nípa gbogbo ọ̀rọ̀ tíyàwó rẹ̀ sọ nígbà tí ó sì lé so ìgbéǹda ní dé síwájú pé léyìí ò tó ṣẹlẹ̀ nínú àwọn àmì kéékèèké lélẹ́yìí wà ṣùgbọ́n kò tí ì ṣẹlẹ̀ yìí. alimami ahmed àti abu abdullahi alhaji àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde abu abdullahi alhaji ó ní hadithun sahih alimami zahabi ó lò tọ́ lọ sọ hadithun sahih bẹ́ẹ̀ ni albani òun náà sọ pé sahih. ṣé ìgbà táwọn nàbì sallallahu alaihi wasallam sọ pé nínú àwọn àmì gbẹ̀ǹdà al eléyìí tí ìgbéǹda kìámù ní dé sáájú kátólì òun náà ní pé ẹranko àbìjọ máa báyàn sọ̀rọ̀ sèǹtì wọn gbà lérò ní pé wọn máa bá wa sọ̀rọ̀ lódodo àbáwa láti tírè ni wọn débi pé àfi máa gbéde sí wọn tó fi jẹ́ wọn tí wọ́n ń sọ náà wọ́n máa sọ àwọn ó sì máa gbọ́ màtúmá rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn nǹkan tánàbí ni wọ́n máa báyà sọ̀rọ̀ ṣé àwa náà láti tírẹ́nì wọn ni láàmú kí ọ̀rọ̀ máa jáde gbára wọn àbáwọn náà ni wọ́n máa sọ̀rọ̀ lódodo tó bá jẹ́ pé àwọn ni wọ́n sọ̀rọ̀ lódodo kò yà wá lẹ́nu nítorí pé Ọlọ́run bá wá ti sọ fún wa nínú alukur'an nípa tí wọ́n ṣẹlẹ̀ ní ọ̀gbìn dàgbìyàn oní al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaktubun lónìí ọjọ́ ọ̀gbìn dàgbìyàn á di ẹnu wọn láti pa á di ẹnu àwọn èèyàn láti pa ọwọ́ wọn ni wọ́n máa bá wa tọ̀ ẹsẹ̀ wọn ni wọ́n máa jẹ́rìí wọ́n máa jẹ́rìí sí tí wọ́n ṣe nílé ayé nígbà tó ti pé ọwọ́ rẹ yọ sọ̀rọ̀ ọba fi mú ọ̀dà àkọ́dá yọ sọ ẹsẹ̀ rẹ yọ sọ̀rọ̀ ibi tó ọba gbé lọ ibi tó ọba ní ó gbé ọ lọ ọ̀dà àkọ́dá yọ sọ̀kọ̀ lọ bá wa ó ti fún wa ní ìwé eléyìí báyìí báwo lẹ́sìn ó ti sọ àwa ní ìyàlẹ́nu kò jẹ́ nǹkan ìyàlẹ́nu lágbọ́n tọ́lọ̀ nítorí pé ẹnu wa ló ń sọ̀rọ̀ yìí ẹnìkan nu ọmọ bíi tọ́lọ̀ ń bá wa kọ̀rọ̀ pamọ́ à ń kàn yanu la rí kọ̀rọ̀ jáde eléyìí tó yẹ kó jẹ́ ojú ọ̀jẹ̀ sábà bí àlékún yìí má nìkún wa níbo lẹ́ ẹ mọ̀ tọ́rọ̀ wa ẹ lọ́rọ̀ ń bẹ níkùn ikùn lágbàá lẹ́nu wọ́n lọ́rọ̀ ń torí tó bá yẹ pé ń bẹ níkùn ọyọ kò lè máa pa wá lẹ́rù kó máa dẹ́rù pa wa tó bá pé ẹnu lọ́wọ́ ti èèyàn ya nu ni ó rò ó sì ń sọ ọlọ́ọ̀ni di ọdọ rẹ gbogbo eléyìí ọyẹ kó ti ọlọ ọyẹ kó tó mú yàrá máa yin ọlọ nítorí pé àwọn ẹni tí àwọn ọ̀rọ̀ rọ̀ sọ wọn lẹ́nu tó ọlọ́run ọba wa ló wù wípé káwọn náà máa rọrọ̀ mú jáde lẹ́nu ìgbà tó bá wà wù ọlọ́run pé kọ́wọ́ sọ̀rọ̀ kẹsẹ̀ ọ̀sọ̀rọ̀ kíkùn ọ̀sọ̀rọ̀ kójú ọ̀sọ̀rọ̀ kábíọ́ sọ̀rọ̀ kálẹ̀ tí ó ti wọn lọ́nà tó káwọn náà máa sọ̀rọ̀ ṣùgbọ́n làwọn bá lọ́ fẹ́ kí wọ́n sọ̀rọ̀ kí ẹ bọ́lọ̀ ṣe fẹ́ pé kẹ́nu ọmọ sọ̀rọ̀ tó bá fẹ́ kí nǹkan mi ọ̀ kò tó lè di lọ́nà torí ẹ̀ nígbà tó ní kálukú tó bá rí wọn àwọn gbólóhùn tí ń jáde látọ̀dọ̀ àwọn oríkèé rẹ̀ tó dá àwọn gbólóhùn àkóbá gbólóhùn tí dé wọn rá ni mú téèyàn òfin ní bọ́ kálukú ọmọ wa sọ fáwọn oríkèé rẹ̀ tí ń jẹ́rìí takò yìí kọ́kọ́ ló lè tó lóde him bí mẹ́tẹ́ ìtumọ̀ àlẹ́yìn náà ọ̀lù àǹtọ̀kọ̀nà wọn àhùlẹ́bí àǹtọ̀kọ̀kọ̀ nígbà tó ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló bá wa náà lọ́rọ̀ sọ lónìí ló má bá wa dúpẹ́ ní bá wa náà lọ́rọ̀ sọ lónìí ẹ bàbá bá yẹn dúpẹ́ pẹ́ lọ́rọ̀ sọ lónìí ní gbogbo aná lájọ wọlé subhanallah sọgẹ́ náà ni wọ́n máa sọ ikú gbogbo àwọn ẹranko wọ́n sọ̀rọ̀ kò sí ìkàtọ̀ yanilẹ́nu eléyìí jẹ́ àmì ńlá àmì kékeré kan nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ àmì eléyìí tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ nígbà tó bá ti ṣẹlẹ̀ kò sí tó lè di lọ́wọ́. ṣùgbọ́n tó a sọ kí ẹ ilé yẹn bóyá tọ́ka sí àwọn oríṣiríṣi nǹkan tọ́lọ̀ ọkùnrin yẹn sí látàrí ìmọ̀ tọ́lọ̀ ọkùnrin ẹranko àwọn bá wọn sọ̀rọ̀ àwọn náà máa gbọ́ tiwa àwọn náà máa gbọ́ tiwa eléyìí kìí sùn ní wọn gbà lérò níta gbà lérò káyọ̀ kó ti ṣẹlẹ̀ sí dáradára yìí gàgà ni sọ́tọ̀ ni ó ní ó lóso lórí rẹ̀ ó sì ń bá mi sọ̀rọ̀ ìyẹn ó sì ń bá mi sọ̀rọ̀ ìyẹn ìgbókò wa tó bí ebi kí ló ti gbọ́ gánà rí kẹ́tí tó tún gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú ìlú Madina tí ń fa àwọn èèyàn nírò nípa tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn tó ti sáájú subhanallah. tó a ti mà ìgbélé yìí náà ètò tó jọ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà sànàbí wọnú ọgbà kan tó bá fún mi kan níbẹ̀ bí rà fún mi ti rà nàbí sallallahu alayhi wa sallam ní rà fún mi sunkún nígbà tó pẹ́ tó ti sà ànábì níta ló ní ràkúnmí yìí wọ́n lọ wọ ẹni tó ní wa ó ní ràkúnmí yìí gbẹjọ ẹni tó fi tó ní ó fi sùn òun wípé ń bì yà á jẹ tó fàànù ẹni tó sì ní olóòlè nìyẹn nítorí pé tó sọba ti fojú hàn kò bùkátà pé lọ mẹ́rin wa eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àmì nínú àwọn àmì kéékèèké eléyìí jẹ́ pé yọ ṣẹlẹ̀ kò sí ìṣẹlẹ̀ òun náà ni ẹnìfẹsẹ ọrùn fúrọd àìjọbẹlẹ mẹdáàbù wípé odò furat ní al-Iraq odò al-furat ní al-Iraq yóò fi ojú àpáta ńlá bóòlù kan yóò fi hàn wẹ̀yìn àpáta yẹn ti wà ń bẹ̀ ní àtìgbà tó lọ́wọ́ bá ti fẹ́ kọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n tó ti fẹ́ nìkan kan ọ̀mà ẹnìkan kan ò ìgbà dásìkò bá tó tó iná lọ́lọ́wọ́ bó ní kí odò furat. kó sí ojú àpáta yẹn àwọn èèyàn wọn sọ pé òkúta góòlù lásán àpáta góòlù ó túmọ̀ sí pé yọ ragadi ragadi ṣùgbọ́n nìkan ọmọ ibi tó wà nìkan ò lè àwọn olùmọ́ni ó túmọ̀ ibi tí odò kùrátì ń sàgbà nìyí kò bá ọ̀nà ibi tí àpáta góòlù yẹn wà kò bá lọ ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọwọ́ omi yẹn sọ́nà àti sápàtà bóòlù wa àpáta yẹn wọ́n ló súnmọ́ jẹ́ pé nìsín èèpẹ̀ ló bò mọ́lẹ̀ sẹ́nìkan kò fi dáàmú wà tí ọlọ́run bá wá ní kí ọwọ́jà omi yẹn kọ́ máa gbàbẹ̀ wọ́n máa gbogbo lórí rẹ̀ kó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò mú kó títí sápàtà yẹn ọjọ́ ọ̀kan nínú àwọn àmì kéékèèké eléyìí tí ó tele tí ó sì tele ó wà nínú hadith Abu Hurairah radiyallahu anhu eléyìí tí Bukhari àti Muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam oní yóò ti kọ̀ fúrọ́ọ̀tù يحفر عن كنز من ذهب فمن حضره ko يأخذ منه شيئا anabi sallallahu alayhi wa sallam olókùfẹ́ tí odò fúrọ́ọ̀tù tí ó tí ó tí ó tí ó fi ojú àpáta ńlá góòsì kan hàn àwọn èèyàn ẹnikẹ́ni tó bá ń bẹ láyé tó bá dé bẹ́ẹ̀ lọ́jọ́ náà kò gbọ́dọ̀ mú nǹkan kan mẹ́ o ìkìlọ̀ nìyẹn o tọ́lọ́ tó kájú àlọ́mọ èèyàn olójú kòkòrò ni o tẹ́ bá sọ wípé odò kan wà tí ó ti àfihàn ẹrù irú ẹ̀wọ̀ orúkọ ṣe rí bá kálukú kó àkùdà ọlọ́bẹ̀ lọ́mọkò ni bó wa ni tó bá sọ pé gold ah ok tó bá fi ojú gold yẹn hàn sẹ́mi sì lè débẹ̀ tí wọn náà lè débẹ̀ ṣe á sì ra wá lẹ̀ ike kálukú pé ìjọba kó mbẹ̀ ká máa lọ lálàáfíà àní fi ra wá lẹ̀ o tí èmi ọba kọ́kọ́ pa ọ́ òní jẹ́ kí n kó gbódò wọn náà tó ọba kọ́ pa mí nítorí ọ̀fẹ́ kò ní tó torí di eléyìí àwọn àsìkò òsìlẹ̀ wọ́n máa wòran àwa tá a fẹ́ kó àkọ́kọ́ lura wa pa bẹ̀rẹ̀ góòtù náà bá ẹni ọba lè pẹ́ nìkan ni ọba kó ni nígbà tó ti sọ dìjà eléyìí lẹ̀kọ́ tá nàbí nǹkan wa bí ẹnikẹ́ni tó bá débẹ̀ lọ́jọ́ yẹn kò gbọ́dọ̀ tiẹ̀ gbìyànjú àti mú nǹkan kan níbẹ̀ nítorí wípé àti gbìyànjú àti mú nǹkan kan bẹ̀ ni ó ti lẹ́kùn fìtínà torí kí ni ó ṣẹlẹ̀ ọwọ́ nínú àdéhùn mi eléyìí tí Imam Muslim gbé jáde jẹ anabi sallallahu alayhi wa sallam oní la taqumu as-sa'atu hatta yahsira al-furatu 'an jabalin min dhahab ìgbéǹda al-qiyamah òní dé o tètè dé o do furat tí ó fi fi ojú àpáta góòlù kan hàn sára yìí yaqtulu an-nasu alayhi àwọn èèyàn máa para wọn lórí ẹ̀ náà lànà fífi ní ẹni tó bá wá síbẹ̀ tó bá débẹ̀ kọ́ máa ṣe ni kọ́ máa mú nǹkan kan bẹ̀ nǹkan kan tí ó jẹ́ kí wọ́n máa para wọn sí wípé ọ̀rọ̀ mú kí ni dẹ́rù bàbá rẹ̀ wọn náà tó tó bá jẹ́ ti bàbá ìwọ náà bẹ̀rẹ̀ lọ́ba ní gbọ́dọ̀ ọmọ títí bàbá mi ni títí tí bàbá rẹ ni lọ́ba ní kálukú tàbí mẹ́yìn wọn lọ́ọ́ má gbára wa gbàtí wọ́n bá kara wọn lágòsì lẹ́bàá ní tó kùtù anabi sallallahu alaihi wasallam ó ní tí èèyàn ọgọ́rùn bá dé di àpáta góòlù yìí níbi tí ó lè dé wọ́n máa pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn wọ́n ṣe kú pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn gbogbo oníkálukú ti ń jà títí wọ́n fi máa kú bẹ́ẹ̀ wọ́n máa pé pọ́yé mi ní sẹ́kù tí ń kó góòlù yìí pọ́yé mi ní sẹ́kù tí ń kó góòlù yìí ẹ wá wo bẹ́ẹ̀ mi ó ti rún bẹ́ẹ̀ pẹtrólù lásán ni wọ́n rí ẹwẹ̀ mi ti rún wọn kàn gbúròó pé pẹtrólù ń bẹ láàrin nasarawa ṣe aláàrin kogi ṣe àti anambra ṣe ọlọlọmọ iye àmì tó sùn lẹkọọ dágbẹjọ bá rí owó rẹ ní dọdọ sí láàrin federal àtàwọn jẹkújẹ state ti ń lówó ọlọ àwọn ti bẹ̀rẹ̀ sí ní para wọn wọn ti declare state of emergency láàrin ara wọn ike ẹni tó bá yáwó kọ́ máa ń pẹ́ ní kejì subhanallah báwo wá ní tó wá pé góòlù ni wọ́n rí kọ́ sẹ́wọ́n pé epo epo rọ̀bì kó tó dowó wàhálà ni nígbà wọn lápò lọ sókè rè kó ti wà ní rọ̀bì yìí tẹ́fà fẹ́ ta ní abẹ́lé iṣẹ́ gidi láti kó tó di parí àmọ́ góòlù bó ṣe wà ń owó náà nù àwọn èèyàn fìrà wọn pàǹdì ìdí nu dáná mùsùlùmá àdìsílà ni ẹtú bá wá bẹ̀rù kọ́mẹ́tì ẹ̀gbìyànjú àti mú nǹkan kan eléyìí ò nínú àwọn àmì kéékèèké ló wà tí ó ṣẹlẹ̀ tí gbèdé àgbè àmì tó. bákan náà nínú àwọn àmì kéékèèké eléyìí tí kò tí ì ṣẹlẹ̀ tí ó sì ṣẹlẹ̀ síwájú níláńlá oná ni ikhraj al-ard kunuzah al-makhbu'ah wípé ilẹ̀ yóò yọ gbogbo àwọn ọ̀rọ̀ ńláńlá eléyìí sọ́lọ̀ kó pamọ́ sínú ẹ̀ yóò yọ jáde nínú àwọn àmì nìyẹn eléyìí tí o ti ṣẹlẹ̀ alimami muslim rahimahullah ó gbé ẹgbàá ọ̀rọ̀ jáde látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam ó ní ìrántí ọlọ ìgbé àti ọlọlọ́n kó máa bá a sọ yìí pé tẹ̀sí ọlọ́rùkù afúlẹ́dẹ́kẹ́bìdìhà ní ìgbà tí ìgbéǹde alùpùpù yàrá nínú àmì rẹ̀. òun náà ní pé náà àmì rẹ̀ kéékèèké òun náà ní pé ilẹ̀ yóò pọ̀ gbogbo àwọn gbogbo àwọn pẹpẹ ọrọ̀ eléyìí bẹ nínú rẹ̀ jáde nítorí pé àbúlá ó máa ń túmọ̀ sí pípọ̀ ẹ̀dọ̀ pípọ̀ ẹ̀dọ̀ ràkúnmí tó wọ́n ti àpèjúwe n ti ń bẹ nínú ilẹ̀. nínú ilẹ̀ lọ́nlọ́n eléyìí tẹ́nìkan òbójú gan ni lárídìkì tọ́lọ́wọ́n bá kó sínú ẹ̀ ilẹ̀ ọ̀pọ̀ jáde èyí tọ́lọ́wọ́n kó pamẹ́ sínú ẹ̀ ọlọ́wọ́n bá lónìí kílẹ̀ ọ̀pọ̀ jáde yóò máa wá pọ̀ jáde mislol afowal gẹ́gẹ́ bí àwọn òpó ńláńláńláńláńlá ni ọmọ pọ̀ jáde bí àwọn òpó ńláńlá ni ilẹ̀ ọmọ jáde yóò máa pọ̀ jáde yóò máa pọ̀ jáde táwọn wá bóòdù ká nísìn tá a rìnrìn ẹ ìrántí pé mẹ́ẹ̀lì bí kìlómítà ẹgbẹ̀rún méjì lábẹ́ ẹlẹ̀ tí wọ́n ní ẹ kínní kan ọ̀fọ́ lábẹ́ ẹlẹ̀ o gbogbo èèyàn bí ẹgbẹ̀rún méjì tó wà lábẹ́ ẹlẹ̀ o àwọn náà tún kú bẹ́ẹ̀ kò ní sí wàhálà gbà ilẹ̀ ọmọ ọmọ pọ̀ jáde yóò wá pọ̀ jáde kò ní pọ̀ jáde kéékèèké o yóò pọ̀ jáde bí àwọn òpó ńláńlá àwọn òpó ńláńlá góòlù àwọn òpó ńláńlá sílvà yọ kọjá jù tọ́yẹ di olùkọ́ni apààyàn apààyàn nínú àwọn èèyàn yọ wá wá síbi àwọn apẹ́pẹ́ ọ̀rọ̀ tó kú jáde yìí tọ́yẹ kó ló fi hàdà kọ́tẹ́lì nítorí eléyìí ni mo ti fi kú pààyàn o torí góòlù àti fàdákà yìí ni mo ti fi kú pààyàn rí o ẹni lẹ kó jáde yìí o wọ̀nyẹ jí olùkọ́ọ̀bẹ̀ ẹni tó ti dákun ẹbí tiẹ̀ náà nítorí dúkìá lé ayé òun náà wà òun náà máa sọ pé fi hàdà kọfà àti rọ́ọ̀hìnmí torí eléyìí lèmi náà ti dákun ẹbí rí o olùbẹ́rì ilé ayé tá ń dìmú tá ń léka nígbà tí ilẹ̀ bá kúkú pọ̀ gbogbo àrísìkí jáde pààyàn pààyàn tó ti pààyàn sórí owó lónìí tó mú mi pààyàn rí ni o ẹni tó ti jákun ẹbí rí yóò sọ pé tó mú mi jákun ẹbí ni o wọ̀nyẹ̀ jí òsàríkù ó lè oná wà bẹ̀rẹ̀ kó ló fi hàdà kófẹ́ àti ẹ̀dì torí eléyìí ni wọ́n ti gé mi lọ́wọ́ tó mayẹ̀dà rúnà hù oníkàlùkọ́ wa pàṣẹ fẹlẹ ọkọọdọ namin hosayi aa kò ní mú nǹkan nù ẹ ọparí ìfẹ́ ọsàgbà máa kó lọ aláàfin ọ mo ti kóra mi jáde fún yín kíláàsì ọ̀fẹ́ wọn náà ló jẹ́ apáyà wọn ló jẹ́ ajákun ẹbí èmi wọn náà ló ti sábà fi dábì tí ń lọ́wọ́ báyìí subhanallah àtẹ̀gbà tí nǹkan ọ̀bá tí tòsí ló máa níyì tó bá ti di eŋti ọgbà lé gbogbo fún ẹ níyì kọ́bọ̀ subhanallah torí di eléyìí eléyìí náà nínú àwọn àmì kéékèèké ni kò tí ì ṣẹlẹ̀ but àwọn èèyàn tó wà láyé lónìí pẹ̀lú ọ̀rọ̀ yìí àwọn mọ̀ pé let the time come tọ́lọ̀ bá ní káwọn wà láyé àwọn oníwòran dà wọ́n wọ́n lọ kó tirẹ́là wà lọ́wọ́ máa kó. tòbí ó ti ṣẹlẹ̀ lójọ́ náà oníkálukọ́ yẹra fún pé tá ní wàhálà. bákan náà nínú àwọn àmì òun náà ni muhasaratul muslimina ila madina ọ̀tá ò yóò lé wọn títí dé Madina wọ́n wá sí wọn mọ́nú ìlú Madina anabi Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn àmì kéékèèké tí ó ti ṣẹlẹ̀ gbogbo mùsùlùmí àgbáńlá yìí àwọn tó lé wa títí tí wọ́n fi lé wa dé Madina ẹnikẹ́ni fẹsẹ̀ láwa rìn láàbì tán àbí mọ́tò àbí bàálù tó ti jọ́nà kò ní ìdíkà kan jù wọ́n lé gbogbo mùsùlùmí àgbáńlá yìí títí wọ Madina Madina ni wọ́n wá sí wọn máa. tó máa ṣe wọn bẹ̀ yẹn tó ibẹ̀ yẹn ní o ti wa máa wá àwọn náà ti máa dá ọgbọ́n jọ ọ̀nà wo làwọn ò fi gbà táwọn náà fi ta ọ̀tá láyà ó wá nínú hadith eléyìí tí anabi sallallahu alaihi wa sallam tó sọ ó ní yushiku al-muslimuna an yuhadaru ila al-madina hatta yakuna àti hatta yakuna ab'ad. masalihihim tàlẹ́à anabi sallallahu alaihi wasallam ó ní okú fẹ́ẹ́rẹ́ tí àwọn ọ̀dọ́ lé àwọn mùsùlùmí tí wọ́n ṣe wọn má lu Madina tí ó fi jẹ́ pé èyí tí ó dìnnà jù nínú bí táwọn mùsùlùmí ó dùn ó sí láti inú lu Madina òun náà ni àyè pè ní sàláà sàláà yìí ó àyè kan tó ń bẹ nítòsí Khaybar ìyẹn ni pé gbogbo mùsùlùmí àgbáńlá yìí wọ́n kùnú Mẹ́dínà ó tún á máa kọ́ lọ́dún gbogbo agbá Khaybar tẹ́lẹ̀ yóò ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nínú àwọn àmì kéékèèké eléyìí tí ó ti ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ wò náà ní kpárakùnrin kan jẹ́ jẹ́ẹ̀jẹ́ jẹ́ẹ̀jẹ́ yọ gba ìjọba láwọn mùsùlùmí lọ́wọ́ jàdá òyìnbá yìí ọ̀kan nínú àwọn pàṣán ni àwọn pàṣán àwọn náà ní lárúbáwá gidi àwọn tó yẹ kí láti pìlẹ̀ àwọn lárúbáwá làwọn àwọn ni wọ́n ń pè ní alàárọ̀bù làárìbẹ̀ lárúbáwá tó yẹ kí láti pìlẹ̀ lárúbáwá làwọn yàtọ̀ sí àwọn lárúbáwá tó wà ní alhijaz àwọn lárúbáwá tó wà ní hijaz ní mẹ́kẹ́ àti madina yẹ́nbọ̀ọ́ àti bẹ́ẹ̀ àti tó àwọn kọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí wọ́n kó wa ní al-arabul musta'riba lárúbáwá tóbi lárúbáwá là tó àwọn Qahtan àwọn ní bàbá ńlá tiwọn ẹni jẹ Ya'rub ibn Qahtan Ya'rub ibn Qahtan bó tilẹ̀ jẹ́ pé àwọn kùtà wọ́n sọ bí báwọn Yorùbá náà bàbá ńlá wọn ni Ya'rub ọlọ́ọ̀lọ́mọ pípé torí rẹ lọ sọ pé yá arúgbó yorùbá yá arúgbó sọjọra èyí náà gbọrọ mẹ hmm, yá arúgbó yá àyìn àni yóò sọjọra <laughs> so àwọn ọmọ pàpàn àwọn ni, lárúbáwá gidi lọ́yẹ̀kọ́ àwọn òlédè mi ìlú wọn yamani torí ẹ̀ yamani lárúbáwá àkọ́kọ́ gidi ti wá àwọn ni wọ́n kó àwọn yòókù lédè táwọn náà fi dìgbì ní larubá abẹ́tẹ̀lẹ̀ jẹ́ kí larubá àti wọn sáǹdù má báyìí sáǹdù má báyìí wọ́n kàn máa sọ èdè kan tí wọ́n máa wò kékeré ní sọ. kúrò pé yẹ wa tó a máa pilẹ̀ àwọn ni larubá àgbà. tó arákùnrin yìí yọ gba ìjọba yọ wá lé yóò lé koko márùn yìí yóò burú bàjẹ́. tó nínú àmì gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ̀ nínú Sahih Muslim Ànábì sallallahu alaihi wasallam anabi ni la taqumu as-sa'atu hatta yakhruja rajulun min Qahtan ìgbẹ́ni alùpùpù ní dé o títí sárakùnrin kan nínú àwọn Qahtan ó fi yọjú yasuqu an-nasa bi'asa yóò máa fi pọ̀pá rẹ̀ darí àwọn èèyàn tó máa sọ pé nìkan fi pọ̀pá darí àwọn èèyàn yẹn ni pé ìjọba tí ó lè ní ìjọba mọ̀tòmọ́tò ni tí mo bá ní kó gba lẹ́kùn yín jáde tó bá gbà mí jáde ń bẹ orí ẹ̀ irú àwọn ìjọba mi so eléyìí ìgbéǹda kìámù ní pé títí tí ó fi gbàjọba muttafaqun alayhi eléyìí pàtàkì nítorí pé ànábi ti sọ fún wa pé al-a'immatu min Quraysh àwọn olórí olórí olórí ìbọn wọn ti máa jáde nínú àwọn Quraysh pàtọ́ọ̀nù èsì ti Quraysh torí àwọn Quraysh nínú àwọn lárúbá tó di lárúbá là tó fi tún wá jẹ́ pé àwọn di lárúbáwá èdè wọn tún wá fún patíkì torí ẹ anabi ń ti ń yé wa ń bi kó tètè o yọ ṣẹlẹ̀ o wẹni kẹtí èsè kúrẹ́sì yọ padà gbégé ni yọ padà gbàjọba máa ń yàn lọ́wọ́ ok àwọn tí wọn ń ṣèjọba gbogbo náà ní ìsìn láwọn àyè gbogbo ṣé kúrẹ́sì làwọn ni wọn ń ṣe kúrẹ́sì torí ẹ làwọn olùmọ̀ wa ti sọ pé àdìsí tí wọn tó tọ́ka sí pé alẹ́ ìmọ̀tò ní kúrẹ́sì bẹ́ẹ̀ ni lópin ìgbà táwọn kúrẹ́sì bá mójú fẹ́ sùn nítorí àdìsí fi Quraysh máa ọkọ ọmọdé ipò olórí kò ní yé bẹ láàrin àwọn kùrẹ́ẹ̀sì lókun ìgbà táwọn kùrẹ́ẹ̀sì bá mójú tẹ́sí tí kùrẹ́ẹ̀sì ọba ti mójú tẹ́sí máa ń kọ́ ó lè kọ́ ọmọ wọn lọ lẹ́yìn ìjọba. nínú riwaya mi Imam Muslim náà nàbí sallallahu alaihi wasallam sọ ike la tadhhabu al-ayyamu wal àwọn ọjọ́ ayé òní tán hatta yamlika rajulun yuqalu lahu al-jahjah títí tí ọkùnrin kan ti ń jẹ́ jàjà yóò fi jọba láwọn èèyàn lórí kò tí ì jẹ àti ìgbọ́kọ̀bà kan jẹ ti ń jẹ́ kí ni jàjà tó ẹ máa retí ẹ. nínú àwọn àmì pé dàlùkìyàmù kéékèèké eléyìí tó ti kókò ìdíje àmọ́ ń bọ̀ ó náà ní khurujul mahdi dídé mahdi mahdi ó wá nínú àwọn àdìsí rẹpẹtẹ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. bọ́lọ̀ wọn bó gbé ọkùnrin kan dìde o ní ìgbẹ̀yìn ayé yọ jẹ́ àrólé àrólé àrólé ànábì muhammed sọlọlọ alaihi wa sallam nípa ṣíṣèjọba lórí gbogbo ilẹ̀ Islam yọ jẹ́ olórí olórí tí ń ṣe yóò sì jẹ ẹni tí ó máa darí ọrọ àlùmọ́ annabi muhammed sọlọlọ wa ibi tí ó sì ti jáde Ona náà ilé ànábì Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì ní ọ̀jẹ̀ torí pé àwọn àrọ́mọdọ́mọ ànábì gbẹ láyé dìde kìí ṣe dandan kọ ọ̀dá wọn ṣùgbọ́n tó o bá mọ̀ wọn dandan ni kò pa wọn lé torí pé rà ọ ara alẹ́ ànábì kò ti jùmọ̀ gbárí ọ̀rọ̀ ara alẹ́ ànábì ọ̀nkara ọlọ́mọ ti alọ lórí ibu wà ń kánà lọ́pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn máa ń parọ́ para alẹ́ ànábì làwọn tí wọ́n pè wọ́n ẹ̀sẹ̀ ara alẹ́ ànábì ẹlòmíì lè alẹ́ àwọn kó para alẹ́ ànábì wọ́n máa wá ṣùgbọ́n tó bá alẹ́ ànábì lọ èsì kí kò mẹ́ tó bá jẹ́ ìgbàtà nàbì sallallahu alaihi wasallam ti pé gbogbo fámìlì tó sì kìlọ̀ fún wọn ẹgbẹ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀tẹ́lẹ́ tọ́lọ́wọ́ ẹ̀tẹ́lẹ́ tá nàbì sallallahu alaihi wasallam eléyìí láti lè jàjàlá lọ́jọ́ pé dàrú kí á mọ̀ wá ìlà èmi kankan tí mo fi lè gbẹ́ ní pọ̀jù sílẹ̀ tóbi tó rí fáwọn mọ́ ọmọ mi owó tó máa ń fẹ́ béèrè rẹ̀ lọ́dọ̀ mi o èmi ò ní kankan tí mo fi lè gbọ́ lẹ́wọ̀n àjọ lọ. dọ̀dọ̀ alókò ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ tó bá sọ dé rẹ̀ ìdílé tó ti jáde ò lè sọ dára wa jù torí ẹ látara àwọn àrọmọdọ́mọ ànábì ló ti jáde lágbọn abó gánà látàgbọn Fátímà àgbẹ Fátímà ló bí Al-Hasan Fátímà ló bí Al-Husayn ànábì lára alẹ́ òní nítorí pé ọmọ ọmọ wa ọmọ wa náà ní torí tiẹ̀ dúdú tọ̀nkàn ọmọ ọmọ rẹ̀ ń kù nítorí pé ọmọ rẹ̀ bìnrin ló bí àwọn bá gbàgbọ́ kọ́ ní sọ́dọ̀ bàbá yẹn ìwọ náà bàbá rẹ̀ ní ọ̀ bàbá àpà ìkàmọ́tò bàbá rẹ̀ ní wọ́n náà wọ́n yẹ kó ọ̀fà amára nítorí pé ọmọ tó máa wá ọkùnrin bí ọmọ wa ni ọmọ tó máa wá obìnrin náà bí kọ́ ọmọ wa náà ni. jahiliya ojú ó ní ìgbàgbọ́ wọn tó sọ pé bẹnú nà bẹnú abẹnàdínà ọmọ wa ni àwọn ọmọ ọmọ wa lọkùnrin ọmọ wa ni wọn. wọ́n bẹ̀rẹ̀ tù náà ṣùgbọ́n àwọn ọmọbìnrin wa dábí banuhunna abana orijali aba'i àwọn ọmọ tí wọ́n tí wọ́n bí àwọn ọmọ ẹni ẹlẹ́ni ni wọ́n eléyìí jàìlíyà ni ẹ o so ẹsọ àwọn mara ọmọ yín náà ló bí wọn kò bá jẹ bàbá mi bàbá tiwọn ẹbí ọmọ yín náà ló bí wọn ọmọ yín nìyàwó torí ẹ ànábì ní láti ara alẹ òun láti ara òun wọ́n ti jáde ó túmọ̀ sí pé ọmọ tó ọmọ yín bí ọmọ dání ọmọ ẹyin náà ni ó ti lè jẹ́ púpọ̀ bàbá mi ni ọmọ ẹ jẹ́ àmọ́ ọmọ ẹyin náà ni tó bá máa ń gbìnrin lóbi a máa ti kọ́ jábọ́ látòrí bàbá rẹ̀ tó nítorí di eléyìí látara kọ́ọ̀pì látàgbọ́n àwọn ọmọ kọ́ọ̀pì ìní màdí yóò ti jáde ahlu sunna sọ pé màdí yóò wà látàgbọ́n alḥasan ọmọ àlì alḥasan ọmọ àlì látara bẹ̀ni màdí yóò ti jáde. اسمه كتم الرسول صلى الله عليه وآله وسلم أرقى لهذا أرقى النبي محمد صلى الله عليه وسلم واسم أبيه كتم أبيه أرقى بابا هذا أرقى بابا النبي محمد صلى الله عليه وسلم تبع له بإليه بتباب بازي له مكة كل أرقى مهدي نسي محمد وما عبد الله محمد ọmọ abdullahi torí orúkọ rẹ̀ bí orúkọ anabi orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá anabi àbí kọ́ máa jẹ́ ahmed ọmọ abdullahi orúkọ anabi jẹ́ muhammed anabi tún jẹ́ ahmed tó orúkọ mahdi nù tọ́ nínú ìròyìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ròyìn pé iwájú orí rẹ̀ yọ hàn dáadáa yọ hàn síta dáadáa iwájú orí rẹ̀ yọ hàn síta dáadáa imú rẹ̀ yóò sì jẹ́ imú tó ń lọ́wọ́ sílẹ̀ dáadáa. báyìí ni mahdi ní ọ̀sẹ̀ rí yamla ọ̀rọ̀ adìlẹ́n yóò kun ilé ayé pẹ̀lú ìṣèdọ́gba ba'da an muli'at juran wa zulma lẹ́yìn ìgbà táwọn èèyàn ti fi àbòsí àti àìṣedéédé kúnlẹ̀ kò wọ́n wá kun ilẹ̀ pẹ̀lú ìṣèdọ́gba. nínú àwọn àdéhì tó tọ́ka sílẹ̀ onáni àdéhì abdullahi ibn mas'ud radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam onáni àbí wàjú àti ọlọ́lọ́kùnrin bá gbọ́ لا تذهب الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يقول القيام ونيديو تتدني كوفي تي كوفي تي أبا lórí àwọn alárúbáwá wọn sọ pé àwọn alárúbáwá kò túmọ̀ sí fáwọn ọwọ́ bẹ́ẹ̀ o torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni o ìgbà tí màdí bá sì jọba lórí lárúbáwá ọba ló jẹ lórí gbogbo mùsùlùmí o torí pé anáàtú fi hàdà amri tábàcùn lè làárọ̀ torí pé nínú ẹ̀sìn nínú pípọ̀ rẹ̀ islam yìí báyìí gbogbo èèyàn gbogbo èèyàn à ń tọ́ lárúbáwá lẹ́yìn tí lárúbáwá ní tọ́ àwa lẹ́yìn àbáwá là ń tọ́ lẹ́yìn àwa ń tọ́ wọn lẹ́yìn nípọ̀ rẹ̀ islam tó bá ti jẹ́ ọba lórí wọn ọba lórí tiwa náà ìwọ anábì ni <laughs> ọkùnrin yìí nínú àwọn ará ilé mi ni o ìwọ pé ó mọ̀hó mi orúkọ rẹ̀ ṣe déédéé orúkọ mi Muhammad àbí Ahmed bẹ́ẹ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ mi alimami tirimidi àti abudawuda ni wọn gbé jáde nínú ẹgbàá wa mi abudawuda nínú ẹgbàá wa mi tó ń tún bá wa wọn lànà bí sọlọ lọ́wọ́ àti sọ pé lọ́wọ́ lẹ́mu yẹn fami dúnìá ilà yẹn tí o bá tẹ́kù kankan nínú ilé ayé ju ọjọ́ kan ṣoṣo lọ tọ́tọ́ wọlé ọlọ́hu dáni kẹlẹ́ yẹn ọlọ́wọ́ bọ̀ bá mọ́kọ́jọ́ yẹn ó gùn dáadáa káyikọ́jọ́ kan ló kù ọlọ́wọ́ bọ̀ yóò mú kó gùn dáadáa hàtí ayé bàtà lọ́wọ́ fi يوافق اسمه اسمي تركوا لسدد رقامي واسم أبيه اسم أبي تركوا بابا لسدد رقام بابامي إنه كذا محمد ومع عبد الله أبي أحمد ومع عبد الله يملأ الأرض قسطا وعدلا يقوي إلهي قالوا يتدقى أتي سديدي كما ملئت جورا وظلما يا ما تسبقوا إلهي قالوا أبو سي أتي يتدقى أتي سيدة ثانية إقبال مي ولا تدعو أم سلمة رضي الله عنها أني قال رسول الله صلى الله عليه وسلم ولا نبي صلى الله عليه وسلم تقول المهدي من عترتي المهدي منه ملبي من منه منه ورالي من مهدي سواه من ولد فاطمة من وما فاطمة تبي فاطمة مع النبي وثم تجمع ورالي النبي المهدي أبو داود ابن ماجه الحاكم أو نوع بذلك بنا تقول إيه أيوة وامي سؤالات عليه ابن أبي طالب رضي الله عنه ولا نبي صلى الله عليه وسلم سيكي المهدي منا أهل البيت نينو وأنا مهدي وتجادي أوارى لأنه يصلحه الله في ليلة وركا نوعه في التنفيذ الإمام أحمد ابن ماجه من الجداد الباني صحيح شعيب الأرنؤوط ضعيف ẹnìkan ní sọ̀hìn ẹnìkan ní sọ̀hìn ẹja fi yín lẹ̀ àwọn ìtọ́sọ̀ yìí pọ̀. lọ́sọ̀dọ̀ àbí sẹ́yìn dín ní kọ́tìrì adétìmínì sọ́dọ̀ yẹn lọ́wọ́ àbáyé wọ́n nàbí sallallahu alaihi wasallam sọ pé al-Mahdi minni láti inú mi ni Mahdi ó ti jáde o láti inú mọ̀lẹ́bí mi láti inú ìdílé mi ni o ajla al-jabha iwájú rẹ̀ ọ̀hàn dáadáa bẹ́ẹ̀ sì dá àmọ́ kama múlẹ̀ àtúrọ̀ ní wàbúlmá gẹ́gẹ́ bá ti kún un pẹ̀lú àbòsí àti àìṣedéédé yamliku sab'a sinin ọdún méje ló fi ṣèjọba Abu Dawud ló gbà wá bisanadin hasan pẹ̀lú ìtumọ̀ sí pé nínú pẹ̀ sẹ́nà àdàbí sọ̀rọ̀ àti sílẹ̀ oná ní kíkó bá fún yẹ́rọ ìjà ìgbàgbọ́ tẹ́ ìgbàgbọ́ níbi àbẹ́ ìgbàgbọ́ ìgbàgbé máa dín bọ́ àbẹ́ ìgbàgbọ́ àgbàgbọ́ mọ́ tó bá dé ọdún mélòó ló máa dé ọdún méje ní òfìsè ìjọba lọ́dún méje ni ó lò láyé tàbí yóò ju ọdún méje lọ láyé ẹ dáhùn tọmọ ọdún méje ni ó kú ni sọfíàní tọmọ ọdún méje ni ó fi ṣèjọba yẹn ni pé tí ó wà láàrin ìgbà tó náà wọn bá gbéjọba lé lọ sígbà tí ó kú ọdún mélòó ọdún méje tọ kí ni ìgbàgbọ́ àwọn tí wọ́n ti àmọ̀ sí mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n jẹ́ oríṣiríṣi láyé pé mùsùlùmí alùsùnà wà bẹ àwọn méjèèjì alùsùnà náà tún wà bẹ kí ni ìgbàgbọ́ kálukú nípa màdí lọ́dọ̀ alùsùnà tó lè máa ìgbàgbọ́ tún wa òun náà ní táwọn àdéjì yìí mú wa o ike màdí òdodo ni o ń bọ̀ yóò jáde láti àwọn àrọ́mọdọ́mọ alḥasan ọmọ fatima ọmọ anabi anabi ìgbà tó bá dé kése pé yọ wà wà pànàbí kan lọ kése pé kése pé yọ wà ní wà wípé òun tóun ẹni tó wáyé wá wòran lòun yọ wà ní wà olórí kése pé yóò tó ìjọba lé àwọn èèyàn lórí ní ìjọba tó dáa ọlọ́run ọba yóò gbé dìde láti tún tí wọ́n ti bàjẹ́ nínú ẹ̀sìn Islam sí ọlọ́run ọba ti tàtọ́wọ́ rẹ̀ yóò gbé òwú ẹ̀sìn Islam yóò gbé ga nígbà tí màá di ìbàdí Ibn Khaldun رحمه الله لأنه على المقدمة قل أن المشهور بين الكافة من أهل الإسلام بين كتب باجمة لطا أوي يتبع من أوي مسلمين على مر الأعصار لا تيبا تتقدر تتيبا تواي أنه لا بد في آخر الزمان من ظهور رجل من أهل البيت والسبب في موت ní ìgbẹ̀yìn يتوقع wípé من kan yọjú nínú sallallahu alaihi wa sallam yu'ayyidu ad-din eléyìí yóò ṣe àtìlẹ́yìn fẹsẹ̀ Ọlọ́run wọn yóò bẹ̀rù làábù àjẹ yóò sì fi ìṣèdọ́gba yóò fi hàn wọ́n yẹ tẹ̀lé òun mùsùlùmí àwọn mùsùlùmí wọ́n sì máa tẹ̀lé wọ́n yẹ tọ́wọ́lì alẹ́ mamaliki islamiyya yóò sì gba yóò gba àkóso lórí gbogbo àwọn abisí ìsìlámù pẹ̀tàdé iná la sọ pé ńgbà sáàdì ti kan sọ pé yọ jọba lórí lárúbáwá tó bá jọba lórí lárúbáwá jọba lórí gbogbo àwọn yòókù torí nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn islam yìí gbogbo ẹ̀sìn ìsìn islam tẹ́bàrún lè làárọ̀ lárúbáwá là ń tẹ̀lé nàìjíríà kìí ṣe wọ kìí ṣe ìyá rẹ̀ wọ gbọ̀lẹ̀ yín wà gbọ̀lẹ̀ yín wà ńgbà tí islam bẹ̀rẹ̀ kí làwọn bàbá la ẹ bá nàbì mo rò pé yẹ àwọn lárúbáwá ni bàbá fún wa níjẹ tọ́ba kìí ṣe àwọn sàhábà tọ́ àwọn mùsùlùmí ọ̀tẹ̀lẹ̀ ìjọba rẹ̀ ó ti kárí gbogbo ibi tí àwọn mùsùlùmí dé wọ́n ń sẹ́mi abilmahdi wọ́n á máa pè ní alimahdi táwọn kókó rẹ̀ kọ́ wọ́n á máa pè ní alimahdi ẹ̀ka kéèsì o yéésù kọ́ rẹ̀ ní alimahdi o. torúkọ anabi lórúkọ rẹ bí orúkọ mi orúkọ bàbá rẹ bí orúkọ bàbá mi ẹyin sì mọ orúkọ anabi ni kíni muhammed orúkọ bàbá anabi ni kíni abdullah àbí ahmed ọmọ abdullah àmọ́ àwọn èèyàn wọn máa pè ní alimahdi wọ̀yẹ̀kúnnu kòrójú dajjal wọn máa bá àjẹwò min ti ashrati saacati saabita ibn khaldun ó ní jíjáde dajjal òpùrọ́ àti nǹkan tó dé lẹ́yìn dajjal. gbogbo ẹbẹ bẹ nínú àwọn àmì gbẹ̀ndà al-qiyamah tó fẹsẹ̀ nílẹ̀ nínú Sahih tó fẹsẹ̀ nílẹ̀ nínú àwọn àdéhùn tó fẹsẹ̀ nílẹ̀ ala tí lẹ́yìn ìgbà tí Mahdi bá ti dé ti ní gbogbo nǹkan yọtẹ lẹ́yìn tí màá di ti dé ní Dajjal ló dé ẹ̀yìn rẹ̀ la Nabi tó dé àti bàjẹ́. wa anna Isa yanzilu ba'da Ibn Khaldun lẹ́yìn rẹ̀ la Nabi Isa sọ̀kalẹ̀ fa yaqtulu Dajjal yọ̀pọ̀ Dajjal aw yanzil ọ àbí kó jẹ́ pé yọ sọ̀kalẹ̀ pẹ̀lú sísọ̀kalẹ̀ dọ̀jà bí dọ̀jà lè bá ti sọ̀kalẹ̀ lànà bí èso sọ̀kalẹ̀ bákan méjì pẹ̀lú àìdùkú alẹ́ kọ́tìlẹ̀ mahdi yọ ọ̀ràn ìsá lọ láti pa. wọ́yẹ tẹ́mu bí mahdi yìí ti sọ̀lẹ́ àtẹ̀ anabi ìsó tó lẹ́yìn mahdi nínú sọ̀lá anabi ìsó tó nígbà tí wọ́n sara rẹ̀ tuntun lánàbí ìsó ní dé ó lákìdá táwọn onífẹ́ máa dé ìkọ̀kọ̀ òní dé gẹ́gẹ́ bí àwọn ta ni àwọn amadíyà àwọn kọ̀díyaníyà wọ́n sọ pé ànábì Ìsá kankan òní wá àwọn òpùrọ̀ ṣùgbọ́n ìgbà wọ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn ṣíà Rāfidah al-Ja'fariyya al-Imāmiyya kí ni ìgbàgbọ́ tiwọn nípa al àwọn tiwọn àwọn sọ pé Mahdi òní lè máa mọ àwọn kejìlá torí pé wọ́n pè wọ́n ní al-Ja'fariyya al-Imamiyya al-Ithna Ashariyya ìyẹn ni pé àwọn onílè máa mú méjìlá wọ́n láwọn ti dá lè máa mọ́kànlá mọ́ àwọn ti dé ẹ ti máa wọ nǹkan o kí ẹ ọmọ lè máa mú kejìlá náà òun náà àbí òye wa òun náà ti dé ṣùgbọ́n hmm, nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀mọ́ pọ̀ yìí torí ẹ̀ wọ́n ní ìmáàmù àwọn kejì lánìkan ní al-Mahdi lọ́dọ̀ tiwọn wọ́n lórúkọ rẹ̀ ní Muhammad ọmọ al-Hasan ọ̀fẹ́lì ìyàgbọ́n náà bí sọ pé orúkọ rẹ̀ bí orúkọ mi àwọn náà sọ pé Muhammad orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi bí orúkọ bàbá nàbì Abdullah àwọn wa pé Mahdi táwọn táwọn retí orúkọ rẹ̀ ní Muhammad ọmọ kínní. الحسن ما في lè العسكري alaskari òní wọ́n pè ní ìmáàmù wọn kejìlá àwọn tó wọ́n tún fẹ́ lè lọ́nà kejì wọ́n ní muhammad ibn alhassan alaskari ìmáàmù àwọn kejìlá táwọn ń pè máàdì látara àwọn àrọ́mọdọ́mọ alhussein ọmọ ali ni ó ti wá wọ́n tún fẹ́ lè lọ́nà kejì ńlẹ̀ lọ́nà ahlùsùnà àwọn sọ pé látara àwọn àrọ́mọdọ́mọ. alhassan ọmọ ali ni ó ti jáde ṣíà sọ látara àrọ́mọdọ́mọ ni ó ti jáde torí pé lọ́dọ̀ ṣíà bó ka hassan náà kọ́kan náà lè mọ́mú àwọn táwọn lè àwọn atáǹpé lè mọ́mú òtí ẹ̀dá wọn mọ́ ọ̀dá sí àmọ́ sáńtò wọ́n rọ́bìṣì sọ ń pa àwọn. àwọn wò yí pé ju alhassan lọ bó tilẹ̀ jẹ́ kó kéré sí lọ́dọ̀ orí wọn lẹ́sẹ̀ tó tẹ̀ ní pé ó step down fún Muawiya lẹ́yìn ìgbà táwọn yẹn ti ṣe mùbáyà o ikú kọjú olórí ó tó olórí yẹn tó tún mẹ́fà lẹ́yìn ìgbà ló bá step down fún Muawiya wọ́n ní step down tó step down yẹn lọ́sọ̀ọ́ di ẹni tí dáradà rẹ̀ jẹ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àmọ́ àlùfẹ́sẹ́yìn wọ́n ní òun gbéra ó di Karbala kótó di pé wọ́n ti kópa ní Karbala àwọn ẹgbẹ́ àwọn alábòsí ti ń ṣèjọba wọ́n ti kópa wọ́n ti gé orí ẹ̀ torí ẹ̀ òun dúró fi dúró fi kúkú jẹ ibi torí ẹ̀ lẹ́sẹ̀ rí lọ́jọ́ tó ń pè ní lọ́jọ́ àṣúrà lọ́jọ́ àwọn ṣíà kàkà káwọn tuntun yàn àwọn jẹ́ yẹn oníkálukọ́ lọ wá ní àbọ̀bẹ àbí tẹ́kẹ́tẹ́kẹ́ wọn lọ wá kálukọ wọn máa fi nára rẹ wọn máa fi nára rẹ wọn máa fi nára rẹ ẹlòmílẹ máa fi gbára rẹ lórí wọn máa fi gbára rẹ lórí pé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jáde òun fẹ́ẹ́ mọ díẹ̀ nínú rúurora eléyìí tó ṣe fẹsẹmì lọ́jọ́ òní tẹ bá rí wọn ẹ mọ pé lórí àwọn eléyìí ti pè ẹ̀jẹ̀ wa kún ara wọn yánnayánná wọn àwọn ọkùnrin wọn wọn á san aṣọ funfun mára tó tẹjẹ yẹn bá jáde ẹ fi lè rí bẹjẹ yẹn ti pọ̀ tó ah, a àdúgbò ẹgbẹ Ọlọ́run tí o ti wá lẹ́nu tọ́pọ̀lọ́ rẹ torí kò lò nínú tó wá yarí tó ní síyà ló ṣe lórí rẹ ọ̀fẹ́ pín ọkàn máa sára rẹ lọ́pẹ́ bíi wèrè tó àwọn síyà nìyẹn àwọn tó ẹjẹ látara ọmọ àtúntò ẹni ó jáde tí ọlọ́pàá tó gbà sí ẹgbẹ́ ọdà níbo ni màá di sí wá lọ tẹ morúkọ rẹ sí Muhammad ọmọ Al-Hussein ọmọ Al-Hasan wọ́n á ní tó ṣẹlẹ̀ ni to sàmúrọ̀ ìlú kan jẹ́ sàmúrọ̀ ní àlàyérọ̀ ìtumọ̀ sàmúrọ̀ eléyà kẹrìkẹ́bù lọ wọ́nù wò lọ níbo nílùú tí wọ́n ń pè ní Samurra ìlú kan jẹ́ Samurra ní al-Iraq ìtumọ̀ Samurra eléyà tarkib ni tarkib al-maddi Samurra ay turra marra'a. tó rọmọrọ ọ ìlú yìí a máa dẹ́rìn pẹ̀tẹ́ gbogbo ẹ̀ tó bá rí amúnú gbogbo ẹ̀ tó bá rí dùn ó ọdún náà tó wọn ní bàbá yẹn wà kékeré ńgbà yẹn nígbà tó wà kékeré ọkàn jábọ́ lọ́dọ̀ ọjàbọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn kòkó lọ wà wọ̀ bá wọn á ní láti bí ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn kan ní ìsìn ni bàbá yìí ti bẹ́ ń kótó yìí o nígbà tó ti fi bọ́ kótó ó ń bẹ lọ́mọ ọdún márùn ẹwọ́ ọdún rẹ̀ ti tó báyìí kí ni á jẹ́ nu kótó ìrọ́ lásán tó àwọn ṣí àníyàn. wọ́n ní Mahdi yìí táwọn ń retí yìí gbogbo òlú gbogbo òlú àwọn ojú ọ̀kàlẹ̀ rí ni. yáà ní tí wọ́n kọ́ wa gbogbo àwọn ojú ò lè rí tó bá jẹ́ kó tọ́ bá ní kí ló dé tí ọ̀dà àti kó náà mẹ́ta amúrò ní màrú wọn náà yà ló ń tẹ̀ tó àná ojú pamọ́ láti jọ sọ́dọ̀ abẹ́ sọ́dọ̀ abẹ́ níjẹ́ tó bá jáde sí ọ̀nà agbára ti tẹ̀sán mọ́ one thousand one hundred years ó ti pọ̀ jù ìrọ̀lá ọ̀tàkùn làákà ìtòkùtẹ́rì kan tó tọ́ka jù torí ẹ̀ àwọn ṣíyà láti Iran láti Pakistan láti àwọn tó Afghanistan láti Iraq gàgà fúnra rà ní wọ́n máa ń lọ síbi kòtò yẹn tí wọ́n sọ pé ṣubú jábọ́ sí tó wọ́n máa ń lọ bẹ́ẹ̀ ní mílíọ̀nù torí ẹ̀ náà máa ń sọ pé ó jáde síyà ilẹ̀ Iraq àwọn alálàájì ṣíà lọ sí Iraq àwọn tó káàbà kan wà ní Iraq àbáwọn sàárè táwọn táwọn sí àbọ̀ yìí tó láwọn máa ń bọ̀ sàárè wọ́n máa ń lọ bẹ̀ ẹ wo bí àwọn agbésùnmọ̀ mi ṣe ń fekú pa wọ́n ní ẹ̀rọ láwọn ọmọ òkú náà ti máa fẹ́ mi tó kù wọ́n sọ bọ́ọ̀mù sílẹ̀ láàrin wa ẹnì gbọ́ pé èèyàn pé táwọn kò pé kí wọ́n tún máa wà àwọn kú torí òsèlú àlùjáná tààrà bẹ́ẹ̀ ni bàbá ọdún wọn náà tó báyìí wọ́n á máa wá lọ tó máa dẹnu kòtò yẹn wọ́n máa sunkún wọ́n máa sunkún tó bá ti dárúkọ rẹ̀ wípé Muhammad ibn al-Hasan. العسكري عجل الله ظهوره عجل الله ظهوره ọlọ́run kó tètè jó fojú hàn ọlọ́run tó tètè fojú hàn àbí òye wa ìlànà sọ pé sọ láti táwọn ṣe ìgbára gbóná lẹ̀ ọ̀sìyà ìgbára gbóná lẹ̀ àzẹ̀ká kò lè gbà alhaj kò lè gbà ó dìgbà tí màá di ìbàdí sọ̀rọ̀ yẹ wa màá di rọ́jò ní dẹ́wọ̀ làwọn ṣíà wọn ló dìgbà tó bá tó dé kí ni gbogbo ìjọ́sìn ọ̀dọ̀ gbà torí ẹ̀ ló ti jẹ́ pé ṣáájú kí kùmẹ́yì hùm kó tó yọjú jẹ́ pé ní kùmẹ́yì nì kùmẹ́yì hùm kó tó ti kọ́ yọjú ní Iran àwọn sí àwọn ètò sọ̀dá wọ́n ètò kíkà nínú ẹ̀sìn Islam ṣègbà táwọn wá ṣe revolution àwọn tí wọ́n ṣe ṣe gba Iran padà lọ́dọ̀ ṣẹ́ẹ̀ ṣe ń ṣe ọba lé wọn lórí olówó akérèdè kankan tí ò ti sí nínú gbàgbọ́ àwọn ṣí àtẹlẹ lórí àwọn ṣí àgbègbè wọn gbàgbọ́ pé ẹ̀sìn ò lè ṣe é ṣe nǹkan kan ò lè ṣe é ṣe lùgbà tí máa di ìbàdí lórí ẹ̀sán tó wáá kúrán tó wà lọ́nà wa irọ́ ni ìgbà tí máa di ìbàdí ni ó mú tòdodo wa ẹ mú jáde ní ìsìn wọn ní ìtọ́ wa lọ́dọ̀ àwọn yẹn ọlọ́kọ̀tù wa lọ́nà mẹ́ta tó àwọn ṣí àyíbáyìí àwọn tí wọn ìgbàgbọ́ wọn ìnigbà àlèsè sọlá àlèsè tuntun ní islam ó lè wà sí màá di ìgbà kòmẹ́yìn hùn lọ́wọ́ kìrẹ́tì kòmẹ́yìn ni ó kìrẹ́tì ní sáńpẹ̀ ní wilayatul faqih wilayatul faqih òun náà ní pé olùmọ̀ tọ́jú ẹni tó mọ̀jù nínú àwọn ṣíà lákòókò díẹ̀ yóò jẹ́ amúlélọ́wọ́de màsí ìtumọ̀ wilayatul faqih yóò múlélọ́wọ́de màsí onímọ̀ á lù dì yín sẹ́sì yóò fi jẹ́ pé ẹ̀kàn ní jókòó lásán tẹ́tẹ́rẹ́ ìgbé ń ba màdì ìbá tó dé lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹ̀ múlé lọ́wọ́ di màdì torí rẹ̀ kò mẹ́yìn ní olùkọ́kọ́ ẹ̀ tó múlé lọ́wọ́ di màdì nígbàgbọ́ látọ̀dún yìí láti more than one thousand years lẹ́yìn màdì lẹ́yìn kò mẹ́yìn ìlọ́kàtà ni ní ìsìn tàlọ́kà ní ìsìn ẹ̀yìn òsínláyé ni la hawla wala quwwata tani muriṣidu zawura ní iran níbi xamẹ́yìn náà yìí alakoko xumẹ́yìn eléyìí xamẹ́yìn náà yìí ọjọ́ra wa bí ọjọ́ra wa káfọ́ kan náà yìí xumẹ́yìn ní xamẹ́yìn náà yìí ètò wa ń bẹ ní ìsìn torí pé òun ọfẹ bàbá yìí yọ wọn lọfìn ìpè ní ìsìn gbàdẹ́yìn òsè sọ̀lá ẹ̀sẹ̀ sìyàn náà kọ́ àlùsùn náà sọ pé èsè mùsùlùmí tẹ́lẹ̀ ẹ̀yin náà wà ń jẹ sáǹpù pé bẹ́ẹ̀ ni àìsè mùsùlùmí bẹ́ẹ̀ ni àìsè mùsùlùmí nígbà tẹ́ ẹ̀sẹ̀ sọ̀lá nígbà tẹ́yìn náà òsè sìyàn torí rẹ̀ máa ṣe lójú ayé bó tilẹ̀ jẹ́ pa àmọ́ kótó màsúmà àti ìbàdí kí gbogbo tó lè gbà ẹ̀sà máa ṣe lójú ayé tó pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kíkù mẹ́yìn òtó dé táwọn yẹn máa wọ mọ́sálásí ní mẹ́kà táwọn náà bá wá mẹ́kà táwọn yẹn máa wọ mọ́sálásí wọn máa dàgbà jù àwọn tí àwọn jáde tó bá wọn fẹ́ jáde tó bá àlùfẹ́ ní àwọn tí ọmọ jáde bí sí náà ti ṣe bẹ́ẹ̀ wà tòṣùgbọ́n púpọ̀ wọn ó ti sọ láti rọ̀ tó bá ti sá tí lè má bá ti sá láwọn tẹ̀sán àwọn gbogbo sí àtọ́ àwọn mọ́tíláṣí òdòdó pékin tó sọ láti lẹ́yìn alùpùpù náà tó ti lọ sàn tó bẹ́ẹ̀ làwọn sí àwọn táwa wí sátọ́ ọ̀ràn rí tó ní sí àlọ́ òdòdó wọn kọ́ sàgbéga màdí ti ṣíà ipò wọn lọ́wọ́ irọ́ lásán irọ́ lásán ni kò rí ìjókòó ilé ìjọba tó àwọn kan tó wá wà ó táwọn jẹ́ pé àfíríkà tí wọn kò ní pé kò sí àti màdí kò sí màdí màdí kejì àwọn eléyìí wọ́n déyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé wọ́n ò ní mà wọn ò ní mà bá àti ṣe mà bá àti ṣe fẹsẹ̀ nílẹ̀ kọ́ fẹsẹ̀ nílẹ̀ tó irú àwọn eléyìí àwọn tako ibi máa di bọ̀ tó irú àwọn eléyìí àwọn olùmọ̀ wọn kọ ìdí fún wọn lórí ìdílé bẹ́ẹ̀ ń kókò àìmọ̀sán náà nìyẹn ẹni tó ń mọ̀ náà ló lè sàlàyé sẹ́ni tó ń mọ̀ wọn kọ síra lórí ìdílé tí láti kọ ìdí fún wọn nínú àwọn síra kan kọ káyìn wọn náà lè síra sí olùmọ̀ wa ọ̀ṣẹ́ Abdulmasin al tó kọ ẹni tó dólúmọ̀ àgbà ní ìsinmi Madina kọlọ̀ ọba àbọ̀ ọ̀lá làbíyà. tó bàbá yẹn ọkọ̀ dúra láti ayé ìgbà tí sèkè ní báyìí yìí tó tó lórí yẹn tó nàmì yìí tó wọn pè dúra yẹn ní ọ̀rọ̀dù àlàmẹ̀kẹ́dàbà bẹ́ẹ̀ àhàdé tó fàáyé àti lùwàrídà tẹ̀lé màdì ẹni tó pe àwọn àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ tó wá nípa màdì nírọ̀ èdè màdé ìnirọ́ ètè ọ̀rọ̀ yẹn tó wọ́n yẹn tó wọn pè dúra yẹn bákan náà ṣẹ́ẹ̀rù ṣùgbọ́n mọ́nà àbdìlẹ́ ìṣòwò ìdè àwọn náà kọjúra alẹ́kìtìjáde bíi ẹ̀tọ́ àlẹ́ àwọn ẹ̀ńkẹrẹ ìmọ̀lẹ́díje mọ̀tọ́bọ̀ àwọn fi àwọn àdéhùn ti tẹ̀lé lórí ẹni tó takò àwọn àdéhùn tó wá nípa àlùmáṣe. tó eléyìí àwọn eléyìí wáyé o nínú ìtàn àwọn èèyàn kan wà tí wọ́n pè ní màdì bóyá àwọn náà pera wọn àbáwọn èèyàn ló pè wọn bẹ́ẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ tó ti fi ń pa àwọn rí pé ń ṣe déédéé àbí nítorí pọ́jọ lórí tí wọ́n rí pé bọ́yá ó lè ṣe déédé àbí kó lè ṣe déédé wọ́n pè ní alibasi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pé khalifa alabasi wọ́n ti pè ní mahdi khalifa kan nínú àwọn akọlọ́fà olùlàbasi yìí wọ́n pè ní mahdi mahdi yẹn pé bí ìnagijẹ ẹni tí ìnagijẹ yẹn kó dodo lórí rẹ̀ lẹ́ni tá à ń yẹn ti jẹ́ muhammed ọmọ abdullah àbí ahmed ọmọ abdullah. tó àwọn mìíràn tuntun wà lọ́jọ́ pé wọ́n kún wọn ní màdé lọ́jọ́ bí ọ̀daràn kan lọ́jọ́ pé ọ̀tá ẹ̀sìn ni Ubaydullah ọmọ Maymun al-Qadda' eléyìí ó kú ní ọdún ọgọ́rùn-ún mẹ́ta ó lé méjìlélógún lẹ́yìn hijra Nabi sallallahu alaihi wasallam bàbá ńlá rẹ̀ jẹ́ ìyàwó ni wọ́n wá ń kúrọ́ pera rẹ̀ lọ́kàn nínú ara alẹ́ àná yìí ó ń kúrọ́ pera rẹ̀ lọ́kàn nínú àwọn ara alẹ́ àná yìí ọ̀daràn ọ̀daràn lélẹ́yìí òun náà pera rẹ̀ ní màsí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn náà ní àwọn kọ̀ránùkọ̀ àwọn ṣíà àwọn kọ̀ránùkọ̀ lọ́wọ́ pé nìyẹn àwọn ọ̀dẹ́rì làwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọlọ́wọ́n bá gba àwọn mùsùlùmí lẹ lọ́wọ́ àwọn ọ̀daràn yìí wọ́n ti jọba àwọn àìsàn tí wọ́n fi dé gbogbo àwọn Morocco Tunisia Transnistria Philippines ọlọ́wọ́n bá gba àwọn mùsùlùmí lẹ lọ́wọ́ àwọn ọ̀daràn yìí tí ọ̀gá wọn sọra rẹ̀ ní màdé وهو صلاح الدين الأيوبي صلاح الدين الأيوبي ọlọ́pàá gbogbo wọn tó kálukú fún mi. nínú àwọn tó tún kúrọ́ kúrọ́ àwọn ní màdé òun náà ní màdé ti agbá ibù wọ̀wọ̀ tilẹ̀ lárúbáwá tí wọ́n ń pè ní Muhammad ọmọ àtòmọ́rì Muhammad ọmọ àtòmọ́rì tètò mọ́rìtò wà lọ́gbọ́ bàbá rẹ̀ gbọ̀gbẹ́ kékeré bẹ́ẹ̀ ha tòmọ́rìtò báwò so muhammadu ọmọ tòmórùtù yìí òun kú ní ọdún ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́rìnlélógún wọ́n wọ́n kẹ́ńdẹ́ẹ́bù mọ́ọ̀lì òkúrọ́ burúkú ni alákòóso òun náà sọ̀rọ̀ rẹ̀ máa yìí bákan náà nínú àwọn tó tún pera wọn ní máa di sápò yẹn máa di òun náà làwọn sápò ní kẹyìtàníyà àwọn kẹyìtàníyà yìí wọn ní muhammad ibn al-hanafiya. Muhammad ibn al-Hanafiya ọmọ Ali obìnrin tó bí fún ọ wá láti inú àwọn Banu Hanif wọn mọ wá fi ti sọ́dọ̀ ya rẹ̀ pé Muhammad ibn al-Hanafiya ṣùgbọ́n kì í ṣe Fátímà ló bí fún Ali ṣé gbogbo ọmọ tábìlì ìbájú wa ti sára ilé àlájì náà sára ilé àlájì wa o ọmọ tó máa náà bìbí fún Ali ìlara alẹ́ àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ pé Muhammad ibn Hanafiya yìí kò ní Mahdi àti pé wọ́n ní kò sí kú o ń bẹ níbi àpáta tó ń pè lápáta rọ́bù wa àti pé àwọn kìnìún méjì ní sọ ẹ máa gbọ́rọ̀ wọ́n ló ní omi ìtẹ́lẹ̀ rú méjì tí méjèèjì ń sàn ọ̀kan pọ omi jáde nígbà tí kejì ń pọ oyin jáde wọ́n ní ìgbà tí ó sì wọ ihò ara àpáta tó náà ti bẹ̀sẹ̀ gbé ogójì nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́ba ọ̀dọ̀ bó tilẹ̀ jẹ́ kó àgbúrò wọn mọ́ wọn ni wọ́n ń bẹ láyé láàyè àwọn náà ti ń sẹ̀mí bẹ̀ wọ́n ló náà wà ó náà ń bọ̀ ó náà wà kúnlẹ̀ ayé pẹ̀lú ìṣèdọ́gba bí ẹni àti kú pẹ̀lú àbò ìrọ̀lá kìí ṣe màdí kan sọ ìgbà wo ni màdí yòó dodo ọjà ni o olùmọ̀ àwọn àgbà. الشيخ ابن باز رحمه الله تعالى وأن ابن كثير رحمه الله وصل نصرة للفتن والملاحم ابن كثير ni àwọn rò wípé ìgbà tí màá bí ó jáde ní ìgbà tí ànábì yìí sábà sọ kalẹ̀ ìgbà tí ànábì yìí sábà sọ kalẹ̀ ni màá bí ó jáde nítorí pé wá nínú hadith eléyìí ti hárẹ̀. ibnu abi usama ló gbà wọn ọ wá nínú àdéhùn yẹn àlàyé tó tọ́ka sílẹ̀ bóòlù àdéhùn náà wò wọn lànà bí sọlọ lọ́wọ́ àdéhùn náà sọ pé yẹn ń ṣe lọ ẹ̀yìn ìṣẹ́fún tó ọmọ àwọn wa àwọn mùsùlùmí mahdi yọ wá sọ ìwé tààlà dínà wá síwájú wa ti sọ̀rọ̀ àti. màdí yọ sọ fún gani yọ sọ fún anabi Ìsá tí wọ́n sọ pé Ìsá òní dé ó là lọ ní gbogbo tá à ń sọ yìí. tó bá sọ pé àlọ́ ni tá à ń sọ tó dọ́rọ̀ àtàwọn sọ máa sọ ajẹ́pẹ́ ti bẹ̀rẹ̀ láyé ga àlọ́ ni kò tó dòdò mẹ́ oúnjẹ tó jẹ láàrọ̀ àlọ́ ni gbẹ́tọ̀ yà àlọ́ ni oorun tó sùn májú àlọ́ ni torí ẹ̀ anabi isa alayhi salam nígbà tí mahdi máa sọ pé ta'ala salli bina máa bọ̀ wá síwájú wá sí sọlá sayaqulu la anabi isa ni rárá o ba'dukum amiru ba'din apá kan yín ni wọn máa sọ lórí pápá kan àwọn ọ̀lẹ́tọ̀ ti ká síwájú yìí anabi isa sọ bẹ́ẹ̀. تكرمة الله لهذه الأمة eléyìí jẹ́ àpọ́nlé tọ́lọ̀ sí fún jọ ànábì Muhammad sallallahu ànábì yìí sọ pé ìgbà tá ànábì yìí bá dé iná ni yóò ṣe kéde ẹni yóò a sì pé ìgbà tá ànábì yìí tó dé kò ní dé kò ní dé lọ yá náà lọ yá. nítorí pé yìí lọ lórí àwọn èèyàn nígbà náà tọ́ka sí dídé Mahdi yóò ṣe dédé gbàtà nàbí yìí sánà sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn àríwáyà náà ti fi sọ ṣùgbọ́n àwọn àríwáyà tó jáde pàmbélé sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a gbọ́ yín bẹ́ẹ̀. lẹ́yìn ti Mahdi yìí báyìí àwọn àmì ní ńláńlá ìgbéǹdà kìíyà àwọn àmì ńláńlá ìgbéǹdà kìíyà náà. báwo láti ṣe tó ní títẹ̀lé ó dájú pé àwọn àmì ńláńlá wà fún ìgbésẹ̀ àgbéyàmù àwọn àmì yìí ń tọ́ka tó ìgbésẹ̀ àgbéyàmù àti súnmọ́ táwọn àmì yìí bá sì dé sábà pé ìgbésẹ̀ àgbéyàmù dé lò ó wá nínú sọ̀rọ̀ ìgbésẹ̀ náà ní mọ́tò láti ọ̀dọ̀ àtọ̀lẹ́yìn ìgbà ébùnẹ̀ kò sẹ́yìn ìdè lọ́kọ̀ ìgbà rí. قال ما قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر النبي صلى الله عليه وسلم يجوه هو أنه رواية يكفي النبي وهو كان يجوه النبي وهو يجوه ولا تكفي nígbà táwa ń jọ ń bọ̀rọ̀ jomitoro láàrin ara فقال ما تذاكرون anábì ní kí là ń ṣe ìjomi tó rọrùn lórí lórí ọ̀ọ́lù wọn ni nàkùrù sáà à ń sọ nípa àgbéǹde àkùrìyàn ọ̀ọ́lù anábì ní ìnáha nàmdàkùmá hàtà sọ̀rọ̀ kọ́bìlàhà àṣìrọ̀ àyà ìgbéǹde àkùrìyàn mọ̀ níbi o sáájú tẹ tó rámì mẹ́wàá síwájú rẹ̀ àmì mẹ́wàá wọn náà làwọn àmì ìgbéǹde àkùrìyàn mọ̀ ńláńlá kìí ṣe gbogbo ẹ̀ àwọn míì tún wà lọ́dún. fàdékèrè dùkán anábì wa dárúkọ èsì gbẹdẹ àgbéyàmọ̀ ní dé wájú kí èsì tó yọ èsì ńlá èsì tó ti pa gbogbo kẹtẹ́rì tí ó sì ṣe gbogbo múmìnì lọ́bẹ̀ kẹrìgbẹ́ ìmánì kìí ṣẹgbẹ́ kìí ṣẹgbẹ́ kẹtẹ́rì tẹ́sí yẹn bá dé kò sí kẹtẹ́rì tó gbóòórùn rẹ̀ kó kú ṣùgbọ́n múmi ní tiẹ̀ yóò kà sí wọn lọ́kùnrin. tòlí yóò sì túmọ̀ sí pé nígbà tí èsì yẹn bá dé gbogbo gbogbo kálukú náà yóò kó rẹ̀ tòlí àti gbogbo kálukú yóò kó rẹ̀ ìgbéga ìyáàmà yóò dé yóò bá àwọn ẹni rí lásán láyé nígbà tó ti dẹ́gbẹ́lẹ́ yìí takò àdéhùn àti sọ̀rọ̀ máa dùn sẹ́lẹ̀ tó ní gbẹ̀ngàn ìyáàmà ò ní bá àwọn kan láyé ó túmọ̀ sí ẹni tó lọ ń bá ní kọ́ gbọ́ òórùn èéfín yìí nínú àwọn èèyàn ohun tó dájú ni wípé tó bá jẹ́ kéde ìjọ pàdé tó bá ti jẹ́ mùsùlùmí yọ̀ọ̀kan sí lọ́fín kìíní bàbá ti sí tó sí bàbá tán ìmánì ẹsẹ̀gbẹ́ ìṣèkèsè rí kójú yọ torí ẹ̀ eléyìí dá pọ̀ wọ́n dẹ́jáàlì bákan náà dẹ́jáàlì òpùrọ́ tí ó dé tí fi bínú àgbègbè ara yìí wà dáàbà àti ẹranko tí ó yọ tí ó máa bá àwọn èèyàn sọ wa tulu'u shamsi min maghribiha àti yíyọ òrùn láti fi títí wọ̀ wa nuzulu Isa ibn Maryam sallallahu alayhi wa sallam àti sísọ kalẹ̀ anabi Isa ọmọ Maryam kí àti ọlọ́lọ́ kó máa bá wa Ya'juj wa Ma'juj àti dídí àwọn Ya'juj àti Ma'juj wa àti rírì mẹ́ta rírì ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rírì ilẹ̀ oríṣi mẹ́ta oríṣi mẹ́ta rírì sílẹ̀ orí kọ́sùn bẹ́lmẹ́tírẹ́k rírì tí ó rí ní ìbúyọ̀ òní wọ́n kọ́sùn bẹ́lmẹ́tírẹ́k àti rírì tí ó rí ní ìbúwọ̀ òní wọ́n kọ́sùn bẹ́jẹ́dì rẹ̀tẹ̀lẹ̀ àrọ́ àti rírì tí ó rí ní erékùsù lárúbáwá wọ́n á kúrò dáre èyí wàá gbẹ̀yìn gbogbo àwọn àmì ńláńlá yìí تخرج من اليمن إنك تسعي ولد اليمن تطرد الناس إلى محشرهم يوم اليوم يا لازم تطلع تسوم جو ìmẹ̀lẹ́ sọ̀tẹ̀lẹ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ rán yẹ́sẹ̀ pé rọ́tẹ́ nìkan náà ń pa báwọn yẹn lọ́dọ̀ pé àkọ́kọ́ sáré fífi yẹ gbọ́dọ̀ àdúgbò pọ̀ sáré fífi yẹ àní náà mọ̀ ẹ́ lé àwọn èèyàn lọ síbi tọ́lọ̀ wọn ti pò wọn jọ àlè má mú sùn lọ́gbẹ̀dẹ̀ àjọ àwọn àmì ńláńlá tí à ń sọ̀rọ̀ wọn yìí tí ọ̀kan bá ti dé èkejì ọ̀tẹ̀lẹ̀ náà ni kò ní tí àsìkò bákan bá ti ń dé èkejì ọ̀tẹ̀lẹ̀ kẹkẹtẹ ọ̀tẹ̀lẹ̀ kẹkẹrin ọ̀tẹ̀lẹ̀ kẹkẹrin ọ̀tẹ̀lẹ̀ títí títí parí oṣù tẹ̀lẹ̀ kò sí nǹkan kan tí wọ́n là wọn láàánú ọwọ́ nínú hadithi Anas ibn Malik radiyallahu anhu qala qala rasulillah sallallahu wọn lànà bí sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ sọ pé al-amaratu harazatun mambumatun fi silk àwọn àmì ńláńlá gbẹ̀ndẹ̀ alqiyama ìlẹ̀kẹ̀ ni wọ́n jẹ́ wò tá a tò wọ́n sára òwú wọn tá a tò tẹ̀léra wọn tá a tò tẹ̀léra wọn sára òwú ẹyọ kan fẹ́yìlá ń kọ́kọ́ àti sẹ́lẹ̀ tó wù yìí bá fi lè já yẹtùbáwò bàbò ha bàbò akpákanu wọn máa rí lura wọn tàbí bẹ́ẹ̀ àwọn tó ń lo tẹsíwá àtọ́jọ́ dídí àwọn àwọn dà bá títẹ̀síwá bá ti dá fẹ́ràn pé tọ́ka bá ti bọ́ ìkejì ọ̀tọ̀ tẹ̀sán ọ̀tẹ̀ tẹ̀sán ọ̀tẹ̀ títí tí gbogbo omi jáde lè má mú náà tẹ̀lé làdá ni bọ́ mú náà tẹ̀lé. ó tún ti fi má lo tẹsíwá àmọ́ ọwọ́ rẹ̀ nípa ọmọ ẹ̀ṣẹ̀kẹ́ ẹ̀ dáhùn ọwọ́ rẹ nípa ọmọ ẹsẹ kí ni ẹ̀yọ́ torí pé ọwọ́ jẹ́rìí fún ọ tó bá di lọ́la lòdì yàn àárín ibi tí wọ́n ti ní tẹ̀sí bọ́ jẹ́rìí ẹni bá ní ẹjọ́ ìkọ́ tẹ bá ní wọn lọ́wọ́ jẹ́rìí tẹ òkú tẹ̀sí bá ọwọ́ là ń fà tí kò wá ní jẹ́rìí kò ní jẹ́rìí kò ní jẹ́rìí àti má gbalada ni torí ẹ Ànábì àwọn lẹ́jọ́ tó tẹ̀lé ra bẹ́ẹ̀ ni kéde àfihàn àmì kéde àfihàn. Ànábì sallallahu alaihi wa sallam ó ti fún wa ro, ikú ogun ńlá kan ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róò láàrin àwọn mùsùlùmí àtàwọn òyìnbó ẹ múra ẹ dáhùn ẹ dáhùn ẹ insha Allah ọ̀nàbí múra tó lórí àwọn mùsùlùmí ló ti dáadé sárúkọ ìfọ ẹlòmíì ti yàgbé ara kékin à àwọn bàtà níjà àwọn agbàgbọ́ kódòdó là ń gbọ́ yìí ànábì ní ogun ńlá ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù àwọn róòmáwá ànábì pé ogun yìí ní alimalahama ogun ńlá lọ́n túmọ̀ sílẹ̀ lédè làgbà ogun ńlá ọ̀sẹ̀lẹ̀ láàrin mùsùlùmí àtàwọn rómáwa ogun ńlá ìná kọ̀kọ́ síwájú lẹ́yìn ìgbà tó ogun ńlá ìwá síwájú ọlọ́run ran àwọn mùsùlùmí lọ́wọ́ wọ́n gba kápítà àwọn òyìnbó róòmù kọ́ńtọ́ńtì gbogbo róòmù kí ni kápítà wọn ní sìn náà kí ni kápítà àwọn Italy róòmù náà ni tó ń gbà tẹ́ bá gba gbogbo bátíkà gbogbo fínú á gbà fún múra tó ń gbà táwọn mùsùlùmí bá gba eléyìí lẹ́yìn rẹ̀ ní dàjà lọ wà lọ ẹ̀wù bí òbí kò tẹ̀lé ra ogun ńlá yẹn náà pọ̀ tẹ̀lé láàrin àwọn mùsùlùmí àtàwọn òyìnbó ọlọ́wọ́ fún àwọn mùsùlùmí ní ṣẹ́gun tẹ́ ẹ bá ti ṣẹ́gun tàì ṣẹ́gun tẹ́ ń dunnú pé ẹ kínní dàjà lóde tọ́rọ́ ta ìsìláàmù lò ọ̀tá àlọ́síwájú yóò ṣe bí ẹni fẹ́ da ìpẹ́sí rẹ̀ sì fún yín kí lè jọnu ọ̀ràn dé. tọ́ ọ wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam qala Nabi sallallahu alaihi wasallam sọ pé Umran bayt al-Maqdis kharab Yathrib. ní ìdàgbàsókè tó bá fi lè bá bayt al tó bá fi lè bá Jerusalem wíwó wíwó ní ọ̀jẹ̀ fún Madina ìdàgbàsókè Jerusalem ìsọdahoro ni fún Madina wa kharabu Yathrib nígbà tí Madina bá sì di ahoro khurujul malhama ogun ńlá ta ni ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mùsùlùmí àtàwọn Róòmù yóò wá dé wa khurujul malhama ní ìgbà tí ogun ńlá yìí bá ti tán yóò parí sórí sọ́tìlì kọ́tọ́ǹpẹ́ẹ́nìyà yóò parí sórí pé olúùlú wọn ẹgbàá wọ̀bí sọ́tìlì kọ́tọ́ǹpẹ́ẹ́nìyà gbígba olúùlú àwọn róòmù yìí kòró di dajàl ẹni dajàl ó di báyìí ló ti tó tó túmọ̀ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó ń tẹ̀lé tó sì wá di dídé dajàl ah, Abu Dawud ló ń gbé jáde bí sanadil hasan lẹ́yìn ìgbà tí dajali bá jáde anabi yìí sóde dajali ti jáde anabi yìí sóde wa yaqtulu dajal anabi yìí sọ́pa dajali lẹ́yìn rẹ̀ ni Ya'juj wa Ma'juj làwọn náà tún jáde láyé anabi Ìsá ọlọ́run ọba wa pa wọn rùn ọlọ́run ọba àwọn Ya'juj wa Ma'juj láyé anabi Ìsá eléyìí bí ó ti ṣe wá lẹ́sẹẹsẹ kò sí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ nípa eléyìí ogun ńlá ní ọkọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn dání àtàwọn róòmù ìgbà tó ti jẹ́ pé láyé jọ gbogbo òyìnbó ń tẹ̀lé róòmù bíbá àwọn kan máa ń pe Roman Empire tó túmọ̀ sí pé kò sí bí ogun ńlá ò ti ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àgbáńlá yìí àti róòmù ló ń dòdò ní tí gbogbo òyìnbó yòókù ò ni tí ọlọ́run ọbọ̀ tí wọ́n darapọ̀ mọ́ ọ tó gbogbo wọn lè gba àjọ tẹ ìyá lọ́wọ́ àwọn. alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ tába ti lè borí wọn tí wọ́n ṣẹlẹ̀ dàjà lọ sí. tí dàjà lè bá ti dé ànábìyẹ yìí lọ sí. tànàbìyẹ yìí sábà ti dé ànábìyẹ sọ pa dàjà eléyìí kò sí ìyàpọ̀ ẹ̀ láàrin àwọn ọ̀nà pé bí ó ti dé lẹ́tẹ̀ẹ̀tẹ̀ ṣùgbọ́n àwọn àmì yòókù eléyìí tá a kà síwájú nínú àdéhùn kò sí ẹ̀rí kan tó tọ́ka sí i máa ń gbélégbé báwọn náà ṣe kò tẹ̀léra wọn. bẹ́ẹ̀ni àdìsí sọ pé òòrùn ọ̀yọ́ láti fi títí máa wọ̀ ẹranko kan ti jáde láti inú ilẹ̀ iná kan ti jáde tí wọ́n máa lé àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo àwọn kan wọ̀nyí ìṣe ni wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn ìdáni lẹ́yìn dídé àtẹ̀jáde àti lẹ́yìn dídé ànábẹ̀ẹ́yìí sáà àtìlẹ́yìn dídé Yájúj wa Májúj ìní òórùn tó yọ láti bùwọ́ rẹ̀ ilẹ̀ ẹranko tó jáde sáwọn èèyàn ìní náà tó fẹ́ yọ ṣùgbọ́n èwo ni ó síwájú èwo nínú yíyọ òórùn láti bùwọ́ rẹ̀ jíjáde ẹranko àti nájọ́ máa lé àwọn èèyàn èwo ni ó síwájú èwo èwo ni ó síwájú èwo a rí i pé àdéhùn ìfẹ́ ìfẹ́ àdéhùn ìfẹ́ ìfẹ́ eléyìí tó síwájú òun ń tọ́ka sí wípé iná tí ó lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́ ti kó wọn jọ òní ọ̀ka yìí òní ọ̀ka yìí ìyẹn ni kótó ń bá ti dé ìgbéga lòdì àmì tó yàtọ̀ sí bó ti gbàgbọ́ tẹ́lẹ̀ pé oorun ni o tó bá ti yọ láti fi títí máa wọ̀ gbẹ̀dẹ̀dẹ̀ nù ànábì fi hàn pé iná ní ọgbẹ̀yìn iná tí ó máa lé àwọn òní ọgbẹ̀yìn tó àwọn àmì mẹ́fà tó kù ń kọ́ yíyọ ọ̀rọ̀ àti jíjáde ẹranko àti èéfín àti rírí ilẹ̀ àti màáké yíyọ ọ̀run díẹ̀ àti jíjáde ẹranko wọ́n wà lẹ́yìn jíjẹ́ ànábì Ìsá àti lẹ́yìn tí ànábì Ìsá bá padà jà àti lẹ́yìn ìgbà táwọn Yájúj àti Májúj bá parun àti lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn bá dàrú tí ìsìláàmù ti di pé ń parẹ́ ìgbà náà lòun ó tó yọ láti ibi títí máa wọ̀ ìgbà náà ni ẹranko tó jáde a ti fi màá yín pé yíyọ oòrùn láti fi títí máa ń wọ̀ àti jíjáde ẹranko yóò síwájú jíjáde iná tí wọ́n máa lé àwọn èèyàn ká ṣùgbọ́n ìwọ ni ó síwájú ṣé jíjáde oòrùn láti fi títí máa wọ̀ ni ó síwájú yíyọjú ẹranko yẹn ni àbí ẹranko ni ó yọ síwájú oòrùn eléyìí ni tá a lè fọwọ́ sọ̀yà rẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam kò ṣàlàyé rẹ̀ fún wa àdéhùn kàkà pé oòrùn ní ọ̀pọ̀ yọ láti di títí máa wọ̀ fẹ́ràn kó tó yọ ọdún abẹ́rẹ́ ọdún náà kọ́ yọ ọdún kóònù tó wọ̀. ó wà nínú hadith abdullah ọmọ amr radiyallahu anhuma olóńgbọ́tà nàbí sallallahu alaihi wasallam sọ pé inna awwala al-ayati khurujan tulu'u ash-shamsi min maghribiha dájú àmì àkọ́kọ́ tó àwọ̀kọ́ yọjú òun náà ní yíyọ òun láti fi títí máa wọ̀ wa khuruju dáàbà àti jíjáde ẹranko àlẹ́ náà ti bọ́ hàn tí ó yọ táwọn èèyàn lásìkò ìdákọ̀mọ́ وأيهما كان قبل صاحبتها èyí yòówù tó bá kọ́ tẹ̀lẹ̀ síwájú èkejì rẹ̀ òun lọ́ kọ́ yọ láti fi títí máa wọ̀ ni àbẹ́rẹ́ ọkùnrin lọ́ kọ́ yọ sí ni pẹ̀lú ọkọ̀rọ̀ àlẹ́ ẹ̀tìrì ha pariba ajẹ́kẹ́ máa retí èkejì náà yóò dé láìsẹ̀ tóun lọ́ bá kọ́ yọ níbi títí máa wọ̀ ajẹ́pá ti jáde ẹranko yẹn kò ní pẹ́ mọ́ tó bá ti jẹ́ pé ẹranko lọ́ kọ́ yọjú àti yọ òun láti fi títí máa wọ̀ ńkọ́ kò ní pẹ́ mọ́ kọ́ wá tọ́ káfí àdébì káfí tẹ̀lé kíkó òrùn ní ọ̀kọ́ yọ láti fi títí máa síwájú kó tó di pé dàjà lè dé nígbà tá a nàbì sọ̀rọ̀ láti náà sọ pé àkọ́kọ́ àwọn àmì yẹn yíyọ níta nàbì sọ̀rọ̀ tọ́ka sí bì òun náà ní pé jíjáde òun náà làkọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ gbẹ̀dẹ̀ tó tóbi jù eléyìí tó yóò ti parí pẹ̀lú kú ànábì Ìsá alayhi salam àmọ́ yíyọ òun láti lè títí máa wọ̀ ìtànàbí tọ́ka sí ni pé òun là kọ́kọ́ àwọn àmì ńláńlá eléyìí ti tọ́ka sí pé gbèdé àkìyàmà títà eléyìí ti ọ̀sẹ̀lẹ̀ sáwọn kàtà àrí lójú sámà òun là kọ́kọ́ àmì ńláńlá sáàrì tí ọ̀sẹ̀lẹ̀ sáwọn kàtà àrí lójú sámà ìwé tí ọ̀sẹ̀lẹ̀ nílẹ̀ àkọ́kọ́ rẹ̀ nígbè ní dídé àtẹ̀jáde eléyìí jẹ́ àlàyé sí alhamdulilayi ibn hajar tó ti fún wa nínú fathul bari lẹ́yìn eléyìí ẹ jẹ́ ká lọ síbi àwọn àmì yìí lọ́kọ̀ọ̀kan níbi tá a ti mẹ́nu bà méjì péré nínú àwọn àmì yìí ní nǹkan tá a ti kò lè gbà wá láàyè alákọ̀ọ́kọ́ ni ad-dukhan kèéfín nínú àwọn àmì ńláńlá àgbẹ̀dà al-qiyama ni yíyọ sí ìyàn yọ ọlọ́ni fartaqib yawma tasla as-sama'u bi dukhanin mubin yaghsha an-nasa hadha 'adhabun alim ọlọ́ni ẹ máa wo ẹ máa ẹ ẹ ẹ ẹ ẹ fetí lẹ́kọ̀ọ́ ẹ máa retí ọjọ́ tí sẹ́mà tí ó mú èéfín ńlá èéfín tó hàn gbangba tí ó mú wa èéfín yóò kó gbogbo èèyàn á ìyá tí tani tí rò ní lélẹ́yìn ìyá tí tani tí rò ní lélẹ́yìn á sì rí nínú hadithi Hudayfa al-Ghifari rọ́bì yẹn mọ́ àwọn àti èyí tó ti síwájú. gẹ́gẹ́ bá nàbì sọ̀rọ̀ wá àdúrà ti tọ́ka sí pé kí ni tẹ́ ń ṣe ìfikùnlukùn lórí ẹ̀. wọ́n là ń sọ nípa àgbéǹde àlùkìyàmù anábì tó bá jẹ́ tẹ́ ń sọ nìyẹn ìgbéǹde àlùkìyàmù ní dé sáájú àmì mẹ́wàá àkọ́kọ́ nínú àwọn àmì mẹ́wàá anábì sọ nípa kíni àdùkàn èéfín eléyìí àwọn lè gbìyànjú wá òsì lọ wọn lè gbìyànjú wá òsì lọ nínú wọn ni Abdullah ibn Mas'ud radiyallahu ya tòun wọn ni Abdullah ibn Mas'ud ó bẹ̀yìn lé lẹ́jọ́ kan àwọn kan bá sáré wá bá gbé ẹgbàá wa àwọn kan máa ń sọ wọn sọ̀tọ̀ kú sọ wọn lè fi kún ó dì pé náà mi kò yé wa bá dájú pa àwọn jọ nígbà tá a pa tó gbogbo ẹni bá tó Allahu a'lam tó fi ọmọ ọlọ́run sí náà mọ̀ fún ẹni bá tó Allahu a'lam tó fi ọmọ ọlọ́run sí náà mọ̀ eléyẹn ó jẹ́ ti ń tọ́ka ti dá gbọ́ ipe tí àlejò sọ̀rọ̀ náà ètò ìlànà bá ti kú tó bá fi ọ́ léèrè kankan kò bá jẹ́ pẹ́ kò bá má jẹ́ pẹ́ kí ló máa sọ Allahu a'lam ẹni Allahu rasuluhu a'lam ní gbogbo ẹni tó má fi tí o bá mọ̀ nípa rẹ̀ gbọ́dọ̀ ọmọ ọmọ ààrẹ ọlọ́run ó fi sí náà mọ̀. èyí tí àti òsì ti tẹ̀ sọ nípa rẹ̀ ó ti tẹ̀lé ó ti lọ ó ti tẹ̀lé ó ti lọ. tọ́ bẹ́ẹ̀ ni bí lọ́dọ̀ tó lórí bẹ́ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀tẹ́ bíi mujahid abul ali an-nakhai abdulhah atiyya al gbogbo wọn àwọn wòye ké ní ẹtì wọn fi lọ òun náà sì ni ìmáàmù ìbẹ̀jẹ̀rì ìlọ́sàlẹ̀ ká ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù ìbẹ̀jẹ̀rì rahimahullah àwọn sọ pé ìsìn yẹn ò sí wà torí àwọn ti kà fọ́ọ̀kan nínú àwọn àmì ńláńlá torí àmì ńláńlá àmì kéékèèké ò sí ìdè sá kátó pé ńláńlá torí ẹ Ibn Kathir ní kò sí ìdè torí wá nínú hadithi Abu Malik al-Ash'ari radiyallahu anhu wọn lànà bí sallallahu alaihi wasallam sọ pé inna rabbakum anzarakum thalatha olú ẹlẹ́dàá yín ti ṣe kìlọ̀ nǹkan mẹ́ta fún yín ad-dukhan èéfín ya'khudhu al-mu'mina kaz-zukmah tó jẹ́ pé tó bá dé tó bá ṣe mú mi yọ kàn dé gẹ́gẹ́ bí ọ̀fìn kìíní. òye ọ̀kúndùn káfíra fẹ̀yìn tẹ́fẹ́ hàtà yọkùrùjà mi kúlẹ̀ mẹ́tìmáì mẹ́lì. bẹ́ẹ̀ni yóò ti ṣe kedere kedere ọmọ àwùgbẹ́ nígbà tí èsì yẹn bá dé yóò mú kíkẹ́ tèmi ó kú láwùgbẹ́. wọ́n dáníyà ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́wọ́n bá fi ṣèkìlọ̀ fún yín àdáàbà ẹranko tí ó sí nígbẹ̀yìn. والثالثة الكتا الدجال دجال ورولوجوكا الإمام الطبراني olú gbẹgbà wá ìjáde a sì máa ń gbé ẹranko yẹn òfin yọnu atúmọ̀ pé dàjà kò sí ìyọnu kó o lè ti tó ayọ̀ eléyìí làwọn ti sọ pé èyí sì ń fi yìí tẹ́bá lápọ̀ọ́lẹ̀ tọ́tọ́tọ́ yọnu káàkiri lọ. alimami Tabarani ló gbé jáde sẹ́nẹ̀dì jẹ́yìn kò ì tí ì dé eléyìí tí imáàmù ibn Kathir sálẹ̀ táyì òun náà lọ́rọ̀ Ali ibn Abi Talib òun náà lọ́rọ̀ Abu Sa'id al-Khudri òun náà lọ́rọ̀ ibn Abbas radiyallahu anhu òun náà sì ni al-Hasan al-Basri ìlú náà sọ òun náà làbàrà mọ́ ikú yẹn kọ́ kò èsì yìí tẹ́lẹ̀ ìjọba kí láwọn ti ti palẹ̀ má dé náà ìbéèrè nìyàwó kí láàbì sì palẹ̀ má dé fíìmù. kíní ká fi ń bomú lára ni àdúrà o kí láàbì sì palẹ̀ má dé ìgbàgbọ́ òdodo. eléyìí túmọ̀ sí pé kápọ̀ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sọ pé múmìnì tètè yẹn bá dín kọ́ yọ ọ́ kàn lọ lára tiẹ̀ nígbà tí kìkìkì mú yẹn yàtọ̀ sáwọn ọ̀daràn tí wọ́n dé bá wọn. àmì kejì òun náà ni ad-Dajjal a'adana Allahu wa iyyakum min fitnatihi ọlọ́kọ́ gba àwọn àtẹ̀yẹ níbi fìtínà rẹ̀ ad-Dajjal yìí báyìí fìtínà rẹ̀ yọ ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé o ọjọ́ ọ̀kan nínú àwọn àmì ìgbéǹda kìámà tó ní ńlá jù àti ní fìtínà tó tóbi jù eléyìí tó ṣẹlẹ̀ sọ́mọ èèyàn nínú gbogbo òsì àgbésí si èèyàn láti ìjọ tí àkọ́kọ́ ti dókè pẹ̀ títí náà kan òsì tó ṣe rí tí ó si na náà màtí ụwa tẹ̀jà. ó wá nínú sọ̀rí Imam Muslim láti ọ̀dọ̀ bàbá àjàmá àti bàbá Qatada wọn làwọn àjẹ ẹni tó ṣe é a ń gbọ́ ọ̀dọ̀ Hisham ọmọ ń gbọ́dọ̀ kọjá nígbà tá a máa ń lọ sọ́dọ̀ ibn Hussein. Imran ibn Hussein wá sọ fún wa lọ́jọ́ kan ó ní innakum tatajawazunani ila rijalin ma kanu bi ahdara ila rasulillahi sallallahu alaihi wasallam minni ẹ̀yin máa dá mi kọjá ẹ gbọ́dọ̀ mi rí kọjá lọ sọ́dọ̀ àwọn èèyàn kan gbígbà fẹ́ lọ gbọ́ àdéhùn ànábì lẹ́nu wọn tó sì jẹ́ pé àwọn èèyàn tẹ̀ ń lọ bá yẹn wọn ò jẹ́ni tó jẹ́ wípé wọ́n jókòó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn jẹ́ni tó jókòó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam jù mí lọ wọn ò sì jẹ́ni tó nímọ̀ nípa àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam jù mí lọ táwọn lọ́yẹ kẹ́ ẹ lọ́ mọ́ báyìí táwọn lọ́yẹ kẹ́ ẹ máa lọ bá àbẹ́mi tó yẹ pé ìjókòó tèmi kò dín sí tiwọn wọn ò sì mọ̀ nípa àdìsí ànábì sallallahu alaihi wasallam jù mí lọ ọ̀rẹ́ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول mo gbọ́ tí ànábì sallallahu alaihi wasallam sọ pé ma bayna khalqi Adama ila qiyami as-sa'ati khalqun akbaru min ad-dajjal kò sí ẹ̀dá kàtọ́lọ̀ ń dá láàrin ìgbà tó dá ànábì Adama sí gbèndé al-qiyam ẹ̀dá kan tó tóbi tó irú dídá tọ́lọ̀ ń dá Dajjal ọgbọ́n tí ànábì sallallahu alaihi wasallam sọ nínú rìwáyà wípé.

nítorí pé ayé tiẹ̀ ní dàjà lòdì ayé ìdánábì sallallahu alaihi wasallam ní dàjà lòdì. ó wá ní Sahih al-Bukhari látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma qal qama rasulullahi sallallahu alaihi wasallam fi an-nas wọn lànà fi ti dé láàrin àwọn èèyàn lọ́jọ́ kan fa athna ala Allahi bima huwa ahluhu ó wá fẹ̀yìn fọlọ́n pẹ̀lú àwọn ẹ̀yìn tọ́tọ́ sí tó mẹ́tẹ́kẹrẹ dajjal lẹ́yìn rẹ̀ lànà nípa òkúrò olójú kan dajálù fọkàn anábì ni inni la unzirukumu dájúdájú mo fọlọ́ ń búra o pé mi ń ṣèkìlọ̀ fún yín nípa rẹ̀ o wa ma min nabiyyin illa anzara qawmah kò sì sá nàbì kan àfikọ́jọ́ kò sì ṣèkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa dajálù walakinni sa'aqulu lakum fihi qawlan lam yaqulhu nabiyyun liqawmihi ṣùgbọ́n mi ò tún wá bá yín sọ̀rọ̀ kan nípa dajjal ètò ìsìnkú ànábì kan ọ̀sán fáwọn èèyàn rẹ̀ innahu a'war eléyìí kò sẹ́ni tó tó àtìwì rẹ̀ fáwọn èèyàn rẹ̀ olójú kan ni o dájúdájú olójú kan ni wa inna Allaha laysa bi a'war àti pé dájúdájú ọlọ́run bá ti wá ètò olójú kan kí ló dé ká ànábì sọ pé àti pé dájúdájú ọlọ́run bá ti sọ lójú kan nítorí pé àdajjal tó bá dé yóò ẹnu fásitì rẹ tún mẹ olójú kan ni ọlọ́run ẹlẹ́dàá ti wáyé sí ìṣèké ni kìí sọ olójú kan. ọwọ́ alátọ́dọ̀ Anas bin Malik radiyallahu anhu wọn lànà bí sallallahu alaihi wasallam sọ ike máa bọ̀ ìtẹ̀ nabiyyun illa andara ummatahu al-a'war al ọlọ́run ògbé ànábì kan dìde o àfi kó ti ṣe ìkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa olójú kan òkúrọ̀ ala innahu a'war ẹsẹ̀ tiẹ̀ gbọ́ olójú kan ni ad-Dajjal wa inna rabbakum laysa bi'a'war àti pé dájúdájú ọlọ́run ẹlẹ́dàá ti ń kéde olójú kan o wa inna bayna 'aynayhi maktubun kafir muttafaqun 'alayh àti pé wọ́n kọ́ sáàrin ayinjú rẹ̀ méjèèjì láàrin ayinjú rẹ̀ méjèèjì ẹran ti ń bẹ láàrin ayinjú méjèèjì wọ́n kọ́ síbẹ̀ pé kí lòun kafir kèfèrí ni al-Imam àti muslim ló gbà wá kí ni ìjà abájọ tí wọ́n fi pè ní alimẹsíyẹ àdẹjà lẹ́tọ́ mẹ́lò mí ti ń jẹ́ alimẹsíyẹ anabi Isa kí ló wá kó àti dàjà lùpọ̀ tí wọ́n fi jọ ń jẹ́ mẹsíyẹ wọ́n ní ìdí tí wọ́n fi pè alimẹsíyẹ àdẹjà ní alimẹsíyẹ ó wá nínú ọ̀rọ̀ ibn al nínú Jami' al-Usul ó ní tí wọ́n fi pe alimẹsẹ́jì dajjal ní mẹsẹ́yẹ òun náà nílé anna ayna olùwà àìdá mamduha nítorí pé ojú rẹ̀ kan ọ̀parẹ́ máa bá rí rẹ̀ ojú rẹ̀ kan eléyìí tó fi pọ́ǹpù ọ̀parẹ́ máa bá rẹ̀ sẹ́wọ̀n kẹ́lómi wà tọ́jú lójú kan tí ẹyin títí òríran tí ó wà ní títí lẹ̀ ẹlòmíì wà tó jẹ́ olójú kan sẹ́yìn títí òríran tí ó jẹ́ pé ìdajì títí lẹ̀ lọ́wà kò ní lè wọ ọkàn yọkàn máa tóbi ẹni wo lẹ̀ kò sí rí nǹkan kan lẹ̀ nà ẹlòmíì sì wà tó jẹ́ pé olójú kan ní ojú rẹ̀ tí ò ti sẹ́wọ̀n yọ wà parẹ́ yọ parẹ́ mọ́ ojú lára tí gbogbo ẹ wà dàbí ìgbà tó ti pé kìí jẹ sáyé ẹyin ti tẹ́lẹ̀ náà tí gbogbo ẹ dàbí ẹni pé kìí sáyé kìí sáyé ẹyin ti tẹ́lẹ̀ náà tòtẹ́lẹ̀ ìbáyé wa nígbà tí ojú mẹsẹ́ẹ̀sì tẹ̀jà eléyìí tí ọ̀lẹ́yin dúnú ọ parẹ́ mọ́ ojú rẹ̀ lára ọ parẹ́ mójú la gbogbo ẹ wá flat gbọ̀dọ̀ ààyè tó tún wà tẹ́lẹ̀ náà ọ pàdé kò sí pẹ́ńpẹ́jú kankan tó awọ rẹ̀ ọ máa wọ ojú tó iná ṣe ní alimẹsẹ ẹni tá a pa ojú rẹ̀ rẹ̀ pátápátá ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹni tá a pa ẹyinjú rẹ̀ kan rẹ̀ pátápátá gbódógbódó ìtumọ̀ rẹ̀ nù tọ́ eléyìí jẹ́ fàáyílón bìmọ̀ọ́nà maf'ul mẹ́síyà fàáyíl bìmọ̀ọ́nà maf'ul ìtumọ̀ rẹ̀ ni ẹni tá a pa ojú rẹ̀ rẹ̀ pátá porongodo táwọ̀ wá lẹ́mọ́ra wọn bí ìgbà tí ìta ìyẹn ń dúró rárá. ẹsẹ̀ máa pẹ́ fàáyì ó máa ń wá bí màánà maf'ul gẹ́gẹ́ bí qatil qatil ìyẹn ni pé ẹni tí wọ́n pa qatil bí màánà maqtul bẹ́ẹ̀ náà ni a tún ní. جريح بمعنى مجروح ثم تقول جريح يعني كأن تمثل لسي ثم يعني مجروح فعيل بمعنى مفعول نيبا دي فعيل تؤتي ثم هو بمعنى فاعل بمعنى فاعل وكان عند الله وجيها فعيل بمعنى فاعل لليه بيناني سنبي عيسى تواقني المسيح ونجا فعيل بمعنى فاعل فعيل بمعنى فاعل بولو سيدابي واني كرسا نبي عيسى عليه السلام توبا لي يعني سيارة لو يتبع فور رابع واني توبا لي توبا لي يعني سي اتنسي توبا فور رابع ẹsẹ̀ yà kú o òun á jẹ́ fàáyín bìmáàná fàáyín ìyẹn ni pé mẹ̀sí bìmáàná mẹ́sẹ̀ ẹni tí fọwọ́ pa nǹkan sábúrú kò mẹ́ ẹni tí fọwọ́ pa nǹkan sábúrú kò mẹ́ ṣùgbọ́n tí mẹ̀sí bìtẹ̀ jẹ́ ẹni tá a fọ ojú rẹ̀ láfọ̀ọ́ká tá a mú parí mójú lára tí ọ̀dọ́ pẹ́yìn jíjẹ́ lè gbé bì láéláé àmọ́ wọ́n pè ní dajjal ìtumọ̀ Dajjal ní al-kadhdhab òpùrọ́ bàjẹ́ òpùrọ́ bàjẹ́ tó ló máa ń yí òdodo máa rọ́ báwo làwọn mùsùlùmí ó ti wà nígbà tí Masih Dajjal bá dé ṣáájú kí Masih Dajjal ó tó dé àwọn mùsùlùmí ọ̀jẹ̀ ni tó wà ní kòtò ga agbára wọn sì bọ̀ àyà ó súnmọ́ kọjá ipin ìjáde tí Masih Dajjal lọ jáde nígbà náà níṣẹ́ ló fẹ́ ta ìyẹ̀pẹ̀ pẹ̀lú àwọn Róòmù wọ́n ní àsọyípọ̀ pẹ̀lú àwọn Róòmù àwọn mùsùlùmí àti àwọn Róòmù wọ́n wàá jọ bá ọ̀tá àwọn jàǹgbà yẹn ẹnìkan wà tí ó jọ́ta fáwọn mùsùlùmí tí ó sì jọ́ta fáwọn Róòmù àsọyípọ̀ tí ó wàá wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn Róòmù yóò mú káwọn mùsùlùmí àti àwọn Róòmù fún wọn láǹfààní àti dojú ìjà kọ ọ̀tá kan tuntun tí ń dojú ìjà kọ wọn. báyìí ìjà tó bá wá ṣẹlẹ̀ yìí àwọn mùsùlùmí ò borí ogun ẹ̀yìn rẹ̀ nìjó tún wá gbẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù yìí kan tún láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù yìí ní Abu Dawud láti ọ̀dọ̀ sàábì kan tí wọ́n pè ní di bá àdìsó náà sọ ní àwọn ẹ wàá jọ pé ogun ti ọ̀tá kan ẹ ti jọ borí rẹ̀ pàtàkìnàmù ẹ ti jèrè ogun wọ́tẹ̀sílámù ẹ ti padà wálé lálàáfíà wọ́tẹ̀sílámù aburú òní sẹ́yìn tó mọ̀tẹ̀ rùjọ́rùn lẹ́yìn náà lẹ́ padà títí tẹ́ fi sọ̀kalẹ̀ ní àyè kan nígbà tẹ́ bá sọ̀kalẹ̀ láyè yẹn tẹ́ ń sinmi ẹ̀yin mùsùlùmí àti àwọn róòmù ẹnìkan wàá dìde nínú àwọn róòmù yẹn yọ wá gbé àgbélébùú ìjọ tẹ̀lé nù yóò ti di tí ó tún fi dájà lẹ láàrin àwọn mùsùlùmí àtàwọn ọ̀rọ̀ ẹ ti jọ da ọ̀dá lókun tò lẹ́yìn ìgbà tẹ bá borí ogun yẹn tán ẹnìkan nínú àwọn ọ̀rọ̀ òun wàá gbé àgbélébù sókè tó bá gbé àgbélébù sókè sọ̀yẹ́rù pa rọ́jòló mi ẹ̀hìn nọ́kúrọ́ ní iye tó sọ́rí ọ̀kan nínú àwọn róòmù sájẹ́ nìkọ́ra yẹn yọ́wọ́ gbé àgbélébù sókè sọ̀yẹ́ kó ló tẹ̀ràn pé kì í tán lára kíní kankan bọ́ kíní kan nígbà ń sọ kíní ń wí ẹjọ́ jagun pẹ̀lú àwọn mùsùlùmí ìwọ wa sọ fún àgbélébù ló borí gẹ́gẹ́ bí ìkẹjọ ń gbélé tó ń yọ ọ lẹ́nu ojoojúmọ́ ni tóní kọ gba àgbélébù gbọ́ àgbélébù gbogbo nǹkan àgbélébù tó so mọ́rùn ní ọgbọ́n lẹ́wọ̀ àbẹ́rẹ́ ní nǹkan ó sì kúkú tàgbélébù tàgbélébù ọwọ́ ni ó túmọ̀ sí pé ìmánì kìkì bẹ lára wọn yàtọ̀ sí wọn wọn pariwo gbà wọn pariwo gbà fún dé àbẹ̀lẹ̀kùn ló lè dé wọn náà ṣe ẹ ètò pé wọn máa ń ṣe ẹgbẹ́ wọn máa ń ṣe ọ̀dà tó pọ̀ gbádùn ọ̀gbádùn yàtọ̀ sọ́ọ̀bù kò tí ẹ̀ sí kankan tó ń gbọ́ lára rẹ pé ẹ̀yin tẹ́lẹ̀ máa polówó kúkúrú báyìí torí pé ìmánì ni máa ń tiyàn tí òfin kúkúrú ti jẹ́ kúkúrú jẹ́ tẹ̀yìn ronú ọgbọ́n náà rẹ kọ́rùn-ún odidi ọlọ́run rẹ o sì gbé kọ́ọ̀nù á ṣe ọlọ́run rẹ lọ́yọ̀ kó kú wọlé ẹ̀yìn àbí ọlọ́run kó gbé kọ́ọ̀nù ọlọ́run rẹ tó tún gbé kọ́ọ̀nù o tún bá a lédi wọ́n lédi fún pẹ̀lú pampa tó ìwọ ọmọ wò bẹ́ẹ̀ pé ibo ní ìmọ̀ni wa wà lọ́dọ̀ ìborí tọ́lọ̀ tó báyìí nígbà tí lóyún sọ pàgbélé ògbólógbórí inú bí ọ̀kan nínú àwọn mùsùlùmí tọ̀yẹ̀dó kọ́ yóò mú agbélébùú yóò fọmọlẹ yóò sì wọ yóò wọ korongodo pé kìnnì sẹńdóborí àbò sí làákà yìí tọ fẹyìn dẹdẹ nìkan tọkùdòrò rò ìgbà yìí ni àwọn rò wọn wà dalẹ̀ àdéhùn tó ti wà láàrin àwọn àtàwọn àtàwọn mùsùlùmí ipa àjọ máa ṣe pọ̀ àjọ máa gbógun tọ̀tà wọn dalẹ̀ pé kìnnì ẹ̀kọ́ àgbélébùú àbílà ogún tẹ̀tẹ̀ tẹ̀lẹ̀ wọ́tẹ́jùmọ́ olùmọ̀lẹ́hàmà ìgbà náà ni wọ́n wá kóra jọ fún ńlá tá a wí o ìgbà tó bá kóra jọ fún fẹ̀sẹ̀ bá àbò fún akọ́ta nínú wọn nínú ẹgbà wa sí wọn wọn làwọn mùsùlùmí wọn bá dìde wọn lọ gbé nǹkan jà wọn níbi tí wọn ti kó àgbélébù mọ́lẹ̀ àwọn nàkọ́rọ́ tó wà ń bẹ̀ wọn ní okùnrin táwọn mùsùlùmí tó wà ń bẹ yẹn ló gbégbà àwọn mùsùlùmí tó wà ń bẹ kí wọn ti kéré tó àwọn náà sọ pé wọn ò gbé yín dáa ìjọba àjọgbà láàjọ fún un anábìíní fọyọ tẹtẹlú òun gbogbo wọn ni wọn pa gbogbo àwọn mùsùlùmí tó wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni wọn pa fọyọ kiri mọ wọn kótó kẹlẹ àìsàn wọn bẹ ti fi ṣe àyàdẹ ọlọ́wọ́ ti pọ́n àwọn mùsùlùmí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti máa ọlọ́wọ́ pọ́n wọn lé pẹ̀lú pọ́n tẹ̀ tó tó àdéhùn fàáyì ogun látàwí àti báwọn mùsùlùmí ó ti gba kọ̀ọ̀kan pé nìyẹn ogun yìí ọjọ́ ogun ńlá eléyìí tí wọ́n asìmọ̀ sábàbí rẹ̀ òun náà ní tá a sọ síwájú yìí sísọ tẹ́nìkan sọ ipá gbélé kúló borí ogun tí mùsùlùmí àtàwọn nọ̀kọ́ra jọjà pọ̀ lọ́jọ́ bọ́tàjà àwọn àdéhùn púpọ̀ wọ́n sì ti ṣàlàyé fáwọn mùsùlùmí tí wọ́n ń bẹ níbi tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ tẹ̀lẹ̀ wọ́n ṣe sùúrù tọ́pọ̀ eléyìí sì ràn wọ́n lọ́wọ́ wọ́n fi ti pupa wọn nígbà tó dìjà ànábì ti kà wọ́n fún àwọn ṣòhádà nígbà yìí á rí i pé ìgbà tó kù yìí ṣẹlẹ̀ nínú tí àdìsí sọ fún wa òun náà ni pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí táwọn náà wá gẹ́gẹ́ bí ọmọ ogun islam tí wọ́n ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n padà gba islam nínú àwọn nàṣọ́ra níjọ́ tó gun yóò wá ṣẹlẹ̀ àwọn nàṣọ́ra fọ́ọ̀mù tó fáwọn mùsùlùmí pé àwọn tí wọ́n ti nú àwọn bọ́ sọ́dọ̀ ọ̀yin tán láwọn ti mùsùlùmí ẹ kọ́kọ́ náwó àwọn tí wọ́n bá pa wọn náà àwọn mùsùlùmí náà wá sọ pé wọn ò bí yín á lè fi àwọn ọmọ ìyá wa sọwọ́ fún yín á lè fa ọmọ ìyá wa sọwọ́ fún un. àwọn ẹni tó sì jáde lọ dojú ogun kọ wọ́n yìí àwọn ẹni jẹ́ ìfún min al-Madina àwọn ọmọ ogun kan ní láti Madina min khiyari ahli al-ard yawma idhin wọ́n bẹ̀ẹ́ nu ẹni tó dáa nínú ẹni tí ń bẹ lókè pẹ̀lú ọjọ́ yìí. ní ìgbà tí ó bá ti kí ogun fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní kó bá wọn náwó àwọn àwọn a lè kó àwọn ọmọ ẹ̀yà wa tó ti di mùsùlùmí fún yín o kẹ́ ẹ wá pa wọn. nígbà yìí ìdá kan nínú mẹ́ta àwọn mùsùlùmí ọ̀sà kúrò lójú ogun ìgbà tí wọ́n bá rí báwọn ọ̀tá ti pọ̀ tí wọ́n túlẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti túlẹ̀ nígbà tí imáni ò sí lọ́kàn rẹ̀ fa wọn ní kò sí ibi fa ẹni tó túlẹ̀ ò sí ibi àbọ̀ wá kọ̀ wá tọ́ anabi wa ni àwọn tó túlẹ̀ la yasubu Allahu alayhim abada ọlọ́run nígbà tó bá wọn láéláé sẹ́wọ̀n kí nù kaba ìrẹ̀sùn náà ní kó túlẹ̀ lójú ogun yéé ti màjàmẹ́sá o màjàmẹ́sá tó sá lọ́ọ́lé àmọ́ màjàmẹ́sá ó tún gba bòmí yọ sí wọn lójú ogun eléyìí ó dà àmọ́ màjàmẹ́sá pin ọ̀daràn nù tọ́ wọ́n pa ìdákanu mẹ́ta àwọn mùsùlùmí lọ́jọ́ náà ànábì láwọn ẹni táwọn kèfèrí yẹn pa tí wọ́n jẹ́ dákanu mẹ́ta yẹn afdalu shuhada'i 'inda Allah àwọn làwọn ẹ̀jẹ̀ yìí dítọ́ lọ láti lọ́dọ̀ ọlọ àwọn ẹ̀dá mẹ́ta tó kù yẹn ọlọ́run ọbọ̀ fún àwọn nífẹ̀ẹ́gun o àwọn ni wọ́n gbà kankan pé láàyò tẹ́tẹ́ nù ní abẹ́dá ọlọ́run ní dígí títí náà òṣèwọ́n láéláé fún ẹ̀ fẹ́ẹ́fẹ́fẹ́hún náà kọ́ńtọ́ńtìn nìyà àwọn ni wọ́n gba ìlú kọ́ńtọ́ńtìn tó jẹ́ kápítà àwọn dání àwọn róòmù ẹ̀ẹ́dì gbígbà tí wọ́n tuntun gbà yìí ó yàtọ̀ sí gbígbà àkọ́kọ́ táwọn mùsùlùmí ti gbà àwọn mùsùlùmí ti gbà rí kò gbígbà ti gbẹ̀yìn lélẹ́yìí nítorí pé olórí àwọn mùsùlùmí kan wà sáà ń pè ní Muhammad al-Fatih Muhammad al-Fatih ó ti gba Constantinople yìí àwọn kèfèrí tó ti gbà má àwọn mùsùlùmí lọ́wọ́ tòṣùgbọ́n gbígbà tá a gbà ti gbẹ̀yìn gbàlà náà fi tún sọ yìí láàrin ìgbà táwọn mùsùlùmí bá wá ń pín èrè ogun sẹ́wọ̀n kan ti borí àwọn róòmù nísìnyí wọ́n wá ń pín èrè ogun kálukú ti gbé nǹkan àjà rẹ̀ fún ara bíi zaitun báyìí ni ṣètọ́nà pariwo tóun rárá ike mẹsì ìtẹ̀jáàd ó ti ká gbogbo àwọn ìyàwó yín mọ́lẹ́ ó ti kó wọn. ẹjẹ́ dìde báyìí làwọn èèyàn dìde láàrin ìgbà tó máa ń gbìyànjú báwọn ti ja mẹsì ìtẹ̀jáàd lógun báyìí ni anabi Isa aleyhi salam ni ọjà dé anabi Isa ọjà dé nígbà yìí mahadi tuntun wa ń bẹ àwọn mùsùlùmí àwọn gbìyànjú láti ti sọlá ìlànà nàbì ìṣó bẹyìn nínú rìwáyà kan wọn ti bẹ̀rẹ̀ sọlá ìmáàmù wa ìmáàmù wa màtàdí mẹyìn pẹtùrú ká nàbì ìṣó lè wájú wa ní ànábì tó àlọ sọ sílẹ̀ sí rárá o ọjọ́ bẹ́ẹ̀ tẹsíwájú pọ àbí bá tó lẹ́yìn rìwáyà kan sọ pé ànábì ìṣá ló ti lè máàmù fún wa rìwáyà tó sàlàyé láti tiwájú ìjọ sàlàyé ètò sàlàyé tó sọ pé màdí ló síwájú láti síwájú tẹ́lẹ̀ ìjọba kí ni àwọn àròyìn dàjáàlì náà ni dàjáàlì ń pera rẹ̀ ní olúwa ẹlẹ́dà àyè yẹtẹ̀ẹ́ ilé náà fẹ́ẹ́ rọ́bó ó sì ń ṣe àwọn ẹsẹ́ eléyìí tí ò rọrùn fún èèyàn lásán láti ṣe ìdí nu tó fi jẹ́ fìtínà ńlá àwọn ẹsẹ tí ń ṣe tí ọ̀rọ̀ ọ̀run fún yẹn láti ṣeun ó lẹ́rìí ni lórí kọ́lọ̀ lò débi pé èèyàn lè lọ bá pẹ̀lú ẹ̀mí pé ẹ̀gbẹ́ ni ó ń bàjẹ́ lásán òkúrọ́ àtìrí rẹ̀ ń tu àtìrí rẹ̀ fún nígbà tó bá dọ́dọ̀ rẹ̀ tó bá ń ráwọn nǹkan ńláńlá tẹ́tẹ́ ni wọ́n náà bá dọ̀kan nínú ọmọlẹ́yìn rẹ̀ kọ́lọ̀ ń sàánù fẹlẹyẹnà àn gbogbo ẹni tó bá gbọ́ pé dàjálì fi ọdún kó dínà sí o kì í ṣe tó lọ wòran pé kìnnì kan tó ń bò ló yọjú ọfẹ rí o tí dàjálì bá yọjú má dé bẹ́ẹ̀ o ìkìlọ̀ ńlá lélẹ́yìí o torí pé o ní garanti lórí ara rẹ o tó bá yọjú ànábì ní dínà sí tọwọ́lọ́hìn ànábì ní mọ̀fọ́lọ́ ń bora ìnà sí dájú ìyẹn lè lọ́ọ́ bá wọ́wọ́ yahsabu annahu mu'min nígbà tí ń wò pé mu'min ló ń dòun kọlọ́ba fayattabi'uhu mimma yab'athu bihi min ash-shubuhat aw lima yab'athu bihi min ash-shubuhat kéèyàn wá dání tí ń tẹ̀lé látàrí nítorí tí ń tẹ̀lé gbọ́wọ́ dajjal láwọn kan sojú tontori délé má ti bẹ ọ má lọ wòran ọ sábà lulu bẹlẹ jẹ ilé ni o ti jókòó ọdà báwo ni dajjal ti lè pera rẹ lọ́nà. èèyàn nípa ó máa ń jẹun ó sì máa ń mu ni kódà ó máa ń yàgbẹ́ ó máa ń tọ̀ ó sì máa ń sùn bóyá ló ti wá nọ lọ ọlọ́run ti yàgbẹ́ àbẹ́yìn náà ó ní nǹkan àsìkò tó máa ń kàtá àtìdé wà ó ti yanjú rẹ̀ dàjà ló máa yanjú ìtọ́ ń pọ̀ ní mo ní ọ̀rọ̀ pàtàkì fẹ́ sọ láàrin twenty minutes

táwọn olójú kan dàbí olójú méjì táwọn olójú kan nínú àwọn èèyàn dàbí wọn tó olójú méjì yé ti fi yọ wọn wọn jọra wọn kọ́dà àgbò ìsìláàmù sọ ẹgbẹ́ má fi àgbo olójú kan fi ya àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àgbo nípa ẹran náà gbogbo ẹ̀ ọlọ́gbọ̀dọ̀ ya wá ní ajẹ́ kó kan ti ṣe pé ń dilẹ̀ yéésì pàṣẹ dọ́lọ́ ń tilẹ̀ tó ayé kólójú kan lórí mú tẹ̀lé ìtumọ̀ sí pé nínú ròyìn rẹ̀ ní kólójú kan ní nínú ròyìn rẹ̀ maktubun bayna aynayhi káàbù wọ́n kọ́ sáàrin ntí ń bẹ láàrin ayinjú rẹ̀ méjèèjì kékeré ni káfíìr nínú rìwáyà kan wọ́n kọ́ síbẹ̀ pé káfàárọ̀ bó láti pè pọ̀ káfàárọ̀ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ ó ti ta ìgbàgbọ́ sọ̀nà wọ́n kọ́ sáànù jù rẹ̀. yaqra'uhu kullu mu'minin katibun wa ghayru katibin gbogbo múmi tí ń kọ̀wé tọ́mọ̀wé kọ àtẹni tí ọ̀mọ̀wé kọ ẹni tọ́mọ̀ kà àtẹni tí kà gbogbo wọn yóò rí kà tọ́ba ká ti jẹ́ múmi wàá rí kà láàrin ẹni ju rẹ̀ méjèèjì pé kí ni káfíìr kẹsẹ̀ rí. ókè ńgbà tí bá ti rí kà bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ àfọ̀ abẹ́ẹ̀ ti sọ̀rọ̀ àfọ̀ abẹ́ẹ̀ ti lè ẹ sọ̀rọ̀ àfọ̀ nínú ìròyìn rẹ̀ òun náà ní pé laysa lahu aqid ìgbẹ́dàjà àgànní o tí ò ní bímọ kódà náà ń bá tó lọ bímọ wàhálà kò ní bímọ nínú àdé anábì ní aqimun la yuladu lahu lọ́wọ́ àgànní tí è bímọ ẹ̀rí pípẹ́ tí mẹ́sẹ̀ ìdẹ̀tí àlùkòrò rẹ̀ lóluwa irọ́ ni o báwo ló ti lè kóra rẹ̀ lóluwa àwọn èèyàn nígbà tó lùwà tó dá wa a lè rí nílé ayé ń bì abalẹ̀ rọ́lọ̀ a lè rí nílé ayé ń bì anabi musa aleyhi salam ọtọrọ kó fẹ́ rọ́lọ̀ ọlọ́run ló lè rò láyé ń bì bẹ́ẹ̀ náà ló wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam eléyìí máa muslim gbé jáde ó ní ta'lamuna annahu lan yara ahadun minkum rabbahu hatta yamut tí báyìí ti mọ̀ fẹ́nìkan nù yín kò lè rọ́lùwà ẹlẹ́dàá rẹ̀ kó a ti kótó kù. a ti bá dọ́kú. bákan náà dàjálì yìí kìí ṣe ẹ̀dá tí wọ́n dá ló pé ẹ̀dá rẹ̀ ò pé àwọn lára rẹ̀ àwọn lára rẹ̀ olójú kan ní olójú kan ní bóòlù olójú kan tẹ̀lé bákan náà dàjálì ojú rẹ̀ tó tún ojú ọ̀tún ni ojú ọ̀tún ni ojú rẹ̀ kan ọ̀kan fọ́ ọ̀parẹ́ mara la èkejì ló tún wá wà òun náà tún yọ olóyún ta tó bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ náà ni wọ́n á jọ lọ. bákan náà wọ́n tún ròyìn rẹ̀ wọ́n ní àfàhájù ìní màsíhì dajjal ìyẹn ni pé ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ tààtà tẹ́ ń pè ní Ese rẹ̀ ọ̀tún tasí ọ̀taságbọ̀n ọ̀tún ẹsẹ̀ òsì taságbọ̀n gbogbo ẹ̀ wá sí kẹ̀mbẹ̀ tó náà lọ́lọ́. bákan náà wọ́n onye ròyìn mọ̀ sí Dajjal wọn ní ẹsẹ̀ rẹ̀ gan ìtẹ́lẹ̀ rẹ̀ gìgísẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà ni. agbọn bíi ọmọ àkàtẹ̀ agbọn tẹ́rù rẹ̀ náà ni ọ pẹ̀lẹ́ ìjọba ẹni tó lè mú àlékún kúrò lára díẹ̀ ìjọ tètè kó mú kúrò lára ẹ lónìí lè mú kúrò lára ẹ lónìí. kí ni àwọn agbára tí màá ṣe ìdájálù tí wọ́n máa dánwò táwọn èèyàn fi máa rò pọ́lọ̀ ni alákọ̀ọ́kọ́ o náà ni yíyára tí wọ́n máa yára rìn lókè pẹ̀ eléyìí nǹkan ìyàlẹ́nu ni o ó wá nínú àdéhùn nínú wọn lànà bí sọlọ́lá àdìsẹ́lẹ̀ wọ́n fi léèrè nípa yíyára mẹ́tẹ́jì tẹ̀sí àdókè pẹ̀ tọ́kọ́ ànábì ní kẹlẹ́gẹ́yì ìsẹ́tìbọ̀rọ̀ ti rí ẹ̀. wọn lọ́dà ẹgẹ́ bí òjò ní ti tí ìtì burúkú ti tí ìtì burúkú ti tẹ́tẹ́tẹ́ tó ti pé ń fẹ́lẹ́ yẹn tójò bá ń rọ̀ tí ìdí burúkú ti ń fẹ́lẹ́ yẹn lọ́mọ gbé lọ tó ti nàbẹ́rẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́tẹ́jì tẹ̀sí àdókè anabi sọlọ bá àti sọlá sọ fún wa pé gbogbo olúlé ayé pátá kò síbi tí màá ṣe ìdájọ́ àlọ́ ní wọ̀ oníjìlú kẹsílẹ̀ láì wọ̀ àyàfi mákíà àti màdíyà ogójì ọjọ́ péré ni ó ti wá lò lọ́dà ara kò sì sílùú tó ní wọ̀ wọn sọ pé báàlú ni ọmọ wọ̀ nípa ẹnìjọ kankan tó gbogbo ilé ayé báàlú ti wà wọn sọ pé báàlú wà wọn sọ pé train nínú hadith anas nínú sahih bukhari àti muslim anábìíní lẹ́yìn min baladin illa sayatahu ad-dajjal illa Makkah wal Madina kò sí ìlú kan láyé àbí kọ́ yẹ kí dajjal lọ́ọ́ ti ẹ̀bẹ̀ yọ̀ wọ̀ bẹ̀ àyàfi Makkah àti Madina nìkan àyà àtàlọ́ bẹ̀ ìjàlá tọ́ba jẹ́ munafiki wọ́n tún lé ọjà dé bẹ̀ tí màá sí dajjal lọ́ọ́ yorùbá nàbì sallallahu alaihi wasallam sọ yìí thousands of munafiqun tí wọ́n jáde kó Madina lọ́ọ́ bá dajjal nígbà tó bá dé ti jòrò létí kò ní rí màdínà wà àmọ́ yóò tó fi jó tó sábẹ̀rún náà ẹ̀l múnáfì múnáfì kì sẹ́fẹ̀tì táwọn wọ́n jáde kúrò ní màdínà lọ pàdé ọ̀gá wọn jẹjẹ tòtẹ́ ẹ̀ bá jẹ́ múnáfì kì tọ́ lọ bí kan ti ra rẹ̀ bákan náà nǹkan míì nínú tí jẹjẹ ló fi máa tó àwọn yẹn jẹ oníkó ńlá àlùjẹ náà ń níná yọ ọmọ sọ fún àwọn yẹn kó ńlá àlùjẹ náà ń níná ẹni tó bá tẹ̀lé tó yọ wà àlùjẹ náà ẹni tó bá kọ̀tọ̀ yọ wọn náà anabi sallallahu alaihi wasallam obì yé wa pé iná dajjal omi ni o omi rẹ̀ àlìjáná rẹ̀ iná ni o abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ iná ti ń pè níná omi lásán ni o àlìjáná rẹ̀ omi náà bákan náà nínú tí dajjal obìnrin ti ń ṣe ṣe onáà nípa àwọn ṣètò àná ọmọ àrà lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n tó ṣe tọ́ tó bá ti rí olórí ibú ńlá yìí máa dùn máa pọ̀ torí pé kọ̀fẹ́ káwọn èèyàn tó torí rẹ̀ torí ẹni tí ẹnìkan bá sọra rẹ̀ lọ́lọ́ ní ìsìn láwùjọ ẹ̀rí pé kíákíá àwọn ṣètò àná ti dìde rẹ̀ sílé wọ́n máa bá a sọ̀rọ̀ pé gbogbo tó máa fi àṣẹ fún ọ ètò tiẹ̀ wí ọ̀tá wọn yọ mm, ọ̀tá wọn yọ àṣẹ tiẹ̀ tó bẹ́ẹ̀ náà ni dajjal àwọn ṣètò àníran lọ púpọ̀ ó wá nínú hadith látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam حديث أبي أمامة إليه ابن ماجه بجادي ابن خزيمة أتي حاكم وأنا تفرقي أنا بني وإن من فتنته أن يقول للأعرابي لا تبقى في سنة دجال ونقول يوصف الأربعة ورقفا أرأيت إن بعثت لك أباك وأمك إن جئت مباكر أباك يا ليتي لا يكون مباكر وهوني أتشهد أني ربك سوف أكون للولوى رẹ̀ bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú ọwọ́ àdìsó bàbá jí bàbá فيقول نعم anabi sallallahu alaihi wasallam ní lágbo arúgbó àtàkùn bẹ́ẹ̀ ni tó bá fi lè jí bàbá àti ìyá mi tí mo ti rí wọn tí mo dáhùn ọmọ fáwọn ẹni kò wọn gbà pé wọn lọ lọ. anabi ni ìfọyín mẹsìlú náà kò ṣe ìfọ́nù fi àbí ìwọ ọmọ ṣètò náà wàá ya ara rẹ̀ láwòrán bàbá àti ìyá rẹ̀ ṣètò náà ya ara rẹ̀ láwòrán bàbá àti ìyá rẹ̀ fẹ́ẹ́ kó lẹ́nu ọmọ náà àwọn méjèèjì ọmọ wa sọ pé ọmọ wa yìí ìtẹ̀bẹ̀rù tẹ̀lé dàjà ṣe iná rọ́pò olólùwà rẹ̀ ṣètọ́ni ló ti tẹ̀lé. gẹ́gẹ́ bí àwọn eléegun tó ń pè bàbá ti dáhùn ṣètọ́ni ló ń dáhùn. gẹ́gẹ́ bí àwọn kòkúkòkù tó lọ síbi sàárè tó kòkú tó kù dá lóhùn pé ẹ ti ló kù é dáhùn òkú ti dáhùn ṣètọ́ni lọ́dọ̀ ọlọ́gbọ̀n ojú yọ. bákan náà nínú títí àmì gbogbo àwọn sọgbọrọ gidi àti àwọn ẹranko tó bá pa wọn láṣẹ wọn tẹ láṣẹ rẹ̀ torí ẹ nínú fìtínà rẹ̀ ni pé yóò sọ fún sánà kọ rọjò sọmọ òsì rọjò yóò sọ fúnlẹ̀ kó mú ètò jáde kíákíá yóò sì ní ètò jáde yóò sì fi àwọn ẹranko tí ọgbọrọ wípé kí wọn tẹ̀lé òun kó sì máa tẹ̀lé yóò sì sọ fúnlẹ̀ tó ti dàlàpà wípé gbogbo dúkìá tí wọn kó pamọ́ sínú rẹ̀ kó jáde yóò sì kó jáde nínú sọhíìnì Muslim láti ọ̀dọ̀ wọ́n sì gbàgbọ́ wọ́n sì tẹ̀lé tiẹ̀ yóò wá pa sọ́mọ láti fi sọ́mọ ọ̀rọ̀ jù sọ́mọ òbí rọ̀ jù yóò sì palẹ̀ láti kó mú èso jáde yóò sì mú èso jáde wọ́n ah, ti á á di ọlọ́run gbàgbọ́ ìyẹn ni pé ńgbà tó ti mú kí sọ́mọ ọ̀rọ̀ jù sọ̀rọ̀ sálóni mú kí wọ́n ẹsẹ̀ lẹ́sẹ̀ ìwà sọ ńgbà tó ti mú kí lọ yọ èso tó ti yọ sálóni mú kí wọ́n ẹsẹ̀ lẹ́sẹ̀ ìwà sọ lọ lórí ẹ̀kọ́ náà là wà méjì sínú rẹ̀ adájọ́ yọ pa ọ̀dọ́kùnrin kan yóò sì tún ti padà arákùnrin kan jáde lẹ́yìn ìgbà tí masihi dajjal tó bá ti wá sí ìtòsí madina tí ò rí madina wọ̀ arákùnrin yóò jáde òun ní imáni tiẹ̀ tó bá jáde yóò lọ bá masihi dajjal gẹ́gẹ́ bí hadith abu sa'id al-khudri radiyallahu anhu sọ wọn lànà ti bá a nípa àdẹ̀jáde nínú tó bá wa sọ òun náà ní pé dàjáde lọ wà nígbà tó lọ sí délé wọ̀ fún láti rí màdínà wọ̀ yóò wá sọ̀kalẹ̀ sí ilẹ̀ oníyọ̀kan lẹ́bà àti wọ̀ màdínà ọkùnrin kan wá jáde lọ́ba huwa khayrun nas olùlẹ́ni tó lóore dùn náà àwọn èèyàn àwọn min khayrin nas àti ń bẹ́ẹ̀ náà àwọn tó lóore dùn náà àwọn èèyàn nígbà yẹn fẹ́ẹ́ kú yóò wá lọ bá dàjáde. يقول يعني أشهد أنك الدجال الذي حدثنا رسول الله صلى الله عليه وآله وسلم حديثا فوق بطوة لدجال القرى كان نبي محمد صلى الله عليه وسلم في صرار فيقول الدجال دجال هو أرأيتم إن قتلت هذا ثم أحييته هل تشكون بالأمر إلى إن قارفون يمكن تجي ṣé ẹ ṣèyí méjì àbẹ́ ẹ̀ ní ṣèyí méjì àwọn èèyàn fẹ́ẹ́kútólò dàjálù ọmọ apá tó mà yẹ yìí lẹ́yìn náà ni ó ti sọ pé kó tó dìde fẹ́ẹ́kú arákùnrin yóò wá sọ èdè wàllọ́ọ̀hì máa kún tó fi ka ẹ̀ṣẹ́ dẹ̀rọ̀ fún ìrọ̀tẹ̀ mílíọ̀ kí n dọ́ ọmọ tó bí mo ti dọ́ ọmọ ní ìtù ikú kúrò tánà ti sọ̀n parí gàgà ni. yẹ́sẹ̀ pé ọ̀hún atúlẹ̀ ikú tọ́lọ̀ tiẹ̀ ti yọ mí pé mo tẹ̀sẹ̀ wá gbà gan-an ni pé wọ́n gan-an gan-an gan-an ni dàjálù tún wá gbìyànjú àti pa ọlọ́run wá ní fún lágbára àti pa mọ́. níbo ni dàjálù ti jáde ìlú wo gan ni dàjálù jáde láti gbùlà òrùn ìlú kan nínú ìlú àwọn àlù fáríta nínú àwọn àlù fáríta àwọn persian irú àwọn ẹ̀yà Iran láti inú ìlú wọn ni ó ti jáde wá ìlú yẹn wọ́n ń pè ní Khurasan ìlú yẹn ń bẹ ní ìsìn ó ti ń bẹ ti pẹ́ ń pè ní Khurasan. Khorasan yẹn ọ̀n bẹ nínú àwọn ìlú Iran báyìí nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam lọ́dọ̀ At-Tirmidhi àti àwọn míì Abu Bakr as-Siddiq radiyallahu anhu ọlá nàbì sallallahu alaihi wasallam bá wa sọ̀rọ̀ oní inna ad-Dajjal yakhruju min ardin bil-mashriq oní Dajjal yóò jáde láti ìlú kan tí ń bẹ ní gúláwó yuqalu laha Khorasan yẹn ni kí ni Khorasan nínú àwọn àdúgbò alábẹ́ يتبعه أقوام حوالي ما تلي كأن وجوههم الميدان المطرقة واني أجوما يودا إجازي فانفان تيكي مصبع مصبع مصبع wọ́n lù lóòlù lókè láti fún àwọn bí àwọn ẹ̀yà àwọn Turkmenistan nínú àwọn tó wà àwọn Tatar àwọn ẹ̀yà akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ jọ bí àwọn ìpìlẹ̀ wọn tọ́kì ni wọn ṣùgbọ́n wọn àlábẹ́ China tó ẹ̀ rí ojú wọn náà kẹ́bà ní mùsùlùmá àìsàn sọ ibi iwájú wọn bá tàbí gbà tó ti tẹ́ lọ́nú ojú wọn tún wá wọnú nínú àwọn ọjọ́ ọmọ tẹ̀lé bẹ́ẹ̀ ti àlù. tọ́ ìgbà wo làwọn mùsùlùmí ó tó dá àmọ́ kó ti jáde wọ́n tó bá dé ìlú kan tí ń bẹ láàrin àlẹ́rọ́ àti àṣà ìgbà náà làwọn mùsùlùmí ó tó mọ̀ kó jáde. ìgbà mélòó ni dàjà ló lò lókè pẹ̀lú àwọn sàhábà bíi anabi sallallahu alaihi wasallam léèrè anabi ni wọn nígbà mélòó ni ó lò anabi ni arba'una yawman ogójì ọjọ́ péré yawmun kasana ọjọ́ alákọ̀ọ́kọ́ yọ̀dà ẹgbẹ́ bíi ọdún kan wa yawmun kashahr ọjọ́ kejì ẹgbẹ́ bíi oṣù kan wa yawmun kajumu'a ọjọ́ ẹlẹ́kẹ̀tọ́ bíi ọ̀sẹ̀ kan ka ayyamikum gbogbo àwọn ọjọ́ rẹ̀ yóò kọ́ dàbí ọjọ́ ayé ìjọ alákọ̀ọ́kọ́ bíi ọdún kan ìjọ kejì bíi oṣù ìjọ kẹta bíi ọdún kólínà ya Rasulullah àwa nílẹ̀ ànábì fadhalika al-yawm alladhi kasana ọjọ́ tẹ ní ọ̀dà bíi ọdún kan yẹn àtẹ̀sí náà fi ìgbẹ́ salatu yawmi ṣé salatu ọjọ́ kan salatu àkókò márùn-ún náà láti lọ́jọ́ tó dàbí ọdún kan ànábì nílà ó kọjọ́rò lahu qadra ẹ pé gbogbo fún ni ikú ọ̀yẹ́kọ́jọ́ kan ti sábà ọ̀yẹ́ká tó ti salatu ọjọ́ mi ọyọ bá tó ti sọ láti ọdún yìí títí ẹsẹ ti sọ láti tó ti di di bọ́dún kàdìjẹ ẹni báwọn sọ hàn án kọlọ́wọ́n bá kó túbọ̀ yọnu sí wọn ọlọ́wọ́n bá tó wá ti kò ń jẹ́ púpọ̀ lára wọn àwọn ọ̀ya kú ni wọn èyí ti sàkóyí torí tí wọn bá béèrè gbogbo orí eléyìí kó lọ́ọ́ ló ti sùn ok tọdún ni àwọn sọ̀hábà béèrè ó tún kọ́ òun náà ẹgbẹ́ òdòdó ọjọ́ àwọn ta ni wọ́n tẹ̀lé dajjal àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn dajjal àwọn náà làwọn yahudi torí àwọn arètí rẹ̀ kọ́ ba táwọn arètí nù tó bá ti dé àwọn ó ṣèjọba gbogbo ilé ayé ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ Uthman ibn Abdul Aziz radiyallahu anhu Ànábì sallallahu alaihi wasallam sọ pé aktharu atba'i dajjal al-yahud wan àwọn tó pọ̀jù nínú ọmọlẹ́yìn dajjal àwọn yahudi ni àtàwọn obìnrin àwọn yahudi àtàwọn obìnrin ni wọ́n tẹ̀lé yìí ọlọ́run ọba yóò dáàbò bo Medina àti Mẹ́kà kò ní jẹ́dá já lórí wọ̀ gẹ́gẹ́ bí àlàyé àti ti sáájú. báwo láti ti bọ́ táàfin là lọ́wọ́ Dajjal bá ti ti bọ́ táà là lọ́wọ́ Dajjal òun náà ni pé kọ́ńkálukú gbélé kọ́lé gbélé kọ́ sáfún wọn lọ wò pé mo fẹ́ dá mọ mo fẹ́ rí o níjẹ̀ bá ní gbólóńpọ̀ rárá o kò rí sá kọ́ má tọ́ ẹlẹ́ ìjẹba. bákan náà àdúrà kánábì kọ́ wa kámọ́ gbàgbé rẹ̀ sẹ́bẹ̀yìn máa ṣe lójoojúmọ́ nígbà tá a bá ṣe àtàyà kátó sálámù اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال gbogbo sọlá ti alábìnrin ká máa sọ̀rọ̀ ṣáájú ọlọ́ọ̀gbà níbi àwọn sọmẹ́ni nípa níbi agbóró ìdínà màsíyí àdẹ̀jà ṣé tí ọba bá wà láyé tí ò ní bá wọn ọmọ wa tí ọba bá wọn ọmọ wa tí ò ní bá wọn àrọ́mọdọ́mọ wa ọwọ́ ni kí la fẹ́ ti ṣe tó tí ọba bá wọn lè bọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ rẹ̀ tòǹgbà tí yàn sáà pé ókè àbí mama. ọmọ jẹ kó àbí màmá lẹ̀ bí màmá ìdẹ̀jà àmà bí màmá àmà àmà wàgbọ̀ àmà sáájú ọlọ́run níbi àbúrò rẹ̀ ọlọ́run níbi àbúrò rẹ̀ ti wá báwo ni mẹsíhì dàjà ló ti wá parun o a ti sọ wípé anabi Isa alayhi salam òní ọ̀pá mẹsíhì dàjà anabi Isa sáńpé jésù òní ọ̀pá mẹsíhì dàjà sọ̀rọ̀ tí ọ̀rẹ́ ìgbọ́sọ̀sọ kókò ní padà tí ọ̀rẹ́ láì ó wá nínú àdé eléyìí máa mùsùlùmí gbé jáde ó ní nígbà táwọn mùsùlùmí tó máa ń pín èrè ogun tí wọ́n á gbé sọ̀lá rẹ̀ sábẹ́rẹ̀ sí ní gbé sọ̀lá rẹ̀ Ìsá alayhi salam ló sọ̀kalẹ̀ nínú ẹgbàá wa kan wọ́n ní Ìsá ní òfin lè má mọ̀ tó nígbà tó tọ̀ ọlọ́run bá rí ìyẹn àtẹ̀jáàl tó bá rà Ìsá lábàkẹ́ máa yẹ gbogbo mílíọ̀nù yóò yòrò gẹ́gẹ́ bí iyọ̀ ṣe máa ń yòrò nínú omi. ọwọ́ rí ní tó bá rà Ìsá dàjáàlì ó fi sínú àgbo ti lé tó bó ti gbóná tó yóò yóò gẹ́gẹ́ bí iyọ̀ dídé máa yóò rò nínú omi. فلو تركه لذاب حتى يهلك sọ́nà bíi ìtaba fi sílẹ̀ yóò yòrò láyòrò dàbí sí kí etí etí ìparun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàlẹ̀ ìnáwó yẹ̀kọ̀tòlò ọ̀gbọ́n òmìyẹ̀dẹ̀ sọ̀yọ̀rí ẹ̀hún dàmà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ọbọ̀ ṣekú pa àjẹjẹ́ àgbọ̀wọ́ ànábì ẹ̀yíṣà ànábì ẹ̀yíṣà wà fẹ̀jẹ̀ rẹ̀ àwọn èèyàn pé ni mo ti pa yìí ìmọ̀ àmọ́ sì ló bá wọn. lọ́dọ̀ Ibn Majah àti Ibn Khuzaimah ti Abu Abdullahi al-Hakim àwọn tẹ̀ gbà wá wá látọ̀dọ̀ Abu Humama látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbọ̀nà tó jẹ́ mùsùlùmí ẹ̀ńtọ́jẹ́ lè má máa mùsùlùmí lọ́jọ́ náà ìrọ́jùmọ̀ àlẹ́ ẹni rè ga ni òun náà la gbẹ̀mí Mahdi fabaynama imamuhum qad mọ̀ yusalli bihim as-subh láàrin lè máàmù máa mú wọn tó bá ti bọ́ síwájú tó ń sọ̀dá sọ̀láàtù fájìrì fún wọn idh naa alayhim Isa máa yí Isa ọmọ Maryam bá tó kalẹ̀ sáànù wọn as-subh láàrọ̀ yìí faraja'a dhalika al ìmáàmù yẹn yọ wá padà yọ máa rìn bọ̀ wẹ́yìn yẹn ti kọ́ kọ́rọ̀ yọ máa rìn gbẹ̀yìn ìyàtọ̀kọ́tẹ̀ màáyíṣá sanabi ìsọ̀lẹ̀ wá wájú ó túmọ̀ sí pé sọ̀lá àti gbogbo ànábì ṣe kìí sọrin tó kọ́ kọrin dáfídì ó kọrin jékọ́ọ̀bù tó ànábì ìsọ̀ kọrin ọ̀pàtẹ́wọ́ ọba wọn kí wọ́n ti sọ̀lẹ̀ tí ọba ti sọ̀lá àtúnú ọ̀rọ̀ rẹ̀ àbúrò tàbí mẹ́yìn àbùrọ̀ máa tàbí mẹ́rin kó tó wà sí ń kọ́ ọ́n máa ti ń pẹ́ ọkọ̀ wá mẹ́tíláṣí ọ̀yárí. a ọlọ́mọdé òṣòro ikú káyọ̀ tètè gba Islam torí bẹ́ẹ̀ ni kí ni wà ibẹ̀ lọ́nà wà. ànábì ìsátọ̀ ń tẹ̀lé nù sẹ́ńpẹ̀ jésù lè má mú ń tàbí mẹ́rin kó pẹ́ bọ́ wájú. sọ̀yọ́bọ̀ ìsá yẹdẹ̀wò bẹ́yìn bọ́ súnmọ́ wájú kọ́ ọmọ bá sọ láti rẹ lọ fa innaha laka uqimat ṣebí wọn ni wọ́n gbà pé ó ṣe lè má mú báwọn náà fi ṣe kọ́ ọmọ báwọn ọmọ pé mi ń bọ̀ ní òkúkú mọ̀ pé wọ́n bọ̀ wọn náà ni ọmọ bá ṣe fa yusalli bihim imamu ìmáàmù ó ṣe sọ láti fún wa fa idha sọ̀rọ̀ sọ́mà parí sọ́lá qala Isa ìgbà wa sọ à ń bọ̀ láti sánmà yóò dúró láàrin yẹn mọ̀láìkà yóò gbọ́ ọlé yẹn yóò tún gbọ́ ọlé yẹn yóò tún kalẹ̀ kánà tuntun sọ pé ọ̀sọ̀ kan à ń bọ̀ wọlé ilé ìṣú ọba yẹn. tọ́ òun wàá sọ pé ẹ̀sílẹ̀kùn ẹ̀sílẹ̀kùn mọ́tíláṣí fẹ́yẹ́fẹ́tẹ̀hún àbí fẹ́yẹ́fẹ́tẹ̀hún wọ́n sílẹ̀kùn yẹn wọ́wọ́rọ́ ọ̀hún tẹ̀jáàlì tẹ̀jáàlì nàjà lè ti ó ń wò kó wọn ká wọn kókó yìí kẹrẹ anabi sanu wọn sílẹ̀ wọn ti máàhù sọtẹrùn náà ẹlẹsẹ yahudi nígbà tí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yahudi ń bẹ pẹ̀lú ẹ kó lóhun tó sẹ́yìn gbogbo wọn ló mú dà lọ́wọ́ fẹyìntà anagọrọ ilé yìí dajjal tí dajjal bá ti wù anabi yìí sábà yìí lẹ́yìn abasamayi ọdún bọlú mẹlẹ́fẹ̀ẹ́ fìlà yọ bẹ̀rẹ̀ sí ní yọrọ gẹ́gẹ́ bí ìyọ̀sẹ̀ máa yọ̀rọ̀ lọ́ọ̀lù sẹ́wọ̀n kí instantly kọ́ bá ti kò jẹ́ wọ́n sọ pé iyọ̀ wọn sọ pé ṣúgà torí ṣúgà tó lè gba tìtẹ̀ báwo lẹ́lẹ́ iyọ̀ kíákíá ni tó bẹ́ẹ̀ ni àtẹ̀já lọ mọ̀ ẹ̀yọ̀ fẹ́ẹ́ ń tọ́lé kó ha rí bá yọba kọ́ pàkọ́ lẹ́ni tó túlẹ̀ fẹ́ẹ́ dúró kó hó ẹ̀ńdẹ́gbẹ́bẹ́ ló dé ní anabi isa náà máa lé ọ̀nà ọ̀ma sa anabi ó túmọ̀ sí báwọn anabi ọlọ́run ètò ọ̀lẹ́ fẹ́ẹ́ yọ ọ̀mẹ́rẹ́ isa báwo lẹ́lẹ́ ẹlòmíì nu ara kọ́ ajọ́ kì báyìí gbogbo abọ́dì inú rẹ̀ gbogbo kí ni wọ́n máa sẹ́wù wọ́n máa jáso. ànábì Ìsá ń lé òun túlẹ̀ táwọn kẹ́kẹ́ ju nǹkan lọ lẹ́ni tó fi sínú àgbogbo ilé ayé ìfá yóò túlẹ̀ ànábì Ìsá wa lé láti bo yóò lé títí tí wọ́n fi dé báàbò lóde lóde ìlú kan ni ní fẹlẹ́kùtì yóò fi lé dé àbáwọ̀ lóyún fẹlẹ́kùtọ́lọ̀ ìrẹ̀ lànà lè tó ti pa fa yẹ́sẹ̀ mọ́ lọ́wọ́ àkúlẹ̀ owó ọlọ́run ọba yóò wá dojú ti àwọn Yahudi yóò mú káwọn mùsùlùmí ọ̀sẹ̀gun wọn ọlọ́run ọ̀sẹ̀gun àwọn Yahudi fọlá ẹ̀bùkọ́ ṣe ìfún mímọ́ ọlọ́kọ̀ọ́lọ́ ọ̀bùn àti ọ̀jẹ̀ يتواضع به اليهود إلا أنفق الله ذلك الشيء ونسبة كالسلوك tíyàwó mi lè fara pamọ́ sẹ́yìn rẹ̀ àyàfi kọ́nà ọmú kí nǹkan náà sọ̀rọ̀ yọ sọ̀rọ̀ kò ní jẹ́ òkúta tàbí igi tàbí ògiri tàbí ẹranko kan àyàfi kí gbogbo wọn sọ̀rọ̀ àyàfi igi tá a pè ní alọ́gọ́rọ́kọ́dẹ gọ́rọ́kọ́dẹ òun náà ní igi ẹlẹ́kùn ìrètí ra fún máa ń jẹ wọ́n ní igi yahoo nìyí tó ní òní sọ pé yahoo ti lọ́kọ sí ẹ̀yìn mi ìwà pa ọ́. فإنها من شجرهم لا تنطق nínú bí àwọn Yahudi ni òun ní sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan yóò gbé ọmọ tó gbéyà Abdullah ìrẹ́rù ọlọ́run alimuslim wa mùsùlùmí hàdà Yahudi Yahudi ni o fẹ̀tẹ̀hánà fẹ̀kúlò máa bọ̀ wá pa bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ọmọ sọ àbí ìtàn fàáyì eléyìí túmọ̀ sí gbé àwọn agi ilé ògiri ẹranko mọ́tò gbogbo nǹkan kò sí tí ò ní gbà tó ọlọ́gọ́dọ̀ ènìyàn wa ara mu torí wọ́n ti pọ̀ ga ọmọ dẹ̀jà ọmọlẹ́yìn náà kẹrin báyìí lọ́nà wọn bó ṣe tí àwọn mùsùlùmí ọ̀pá gbogbo àwọn Yahudi eléyìí jẹ́ àmì ńlá kan nínú àmì ìgbéǹda àgbéyà àmì ńlá kan nínú àmì ìgbéǹda àgbéyà wọn ò pa anábì sallallahu alaihi wasallam pọ̀ àwọn Yahudi iná wọn ti sẹ́kù ní Yahudi kò fọ́ àwọn ṣùgbọ́n ìgbà tí wọ́n ṣe rìsáàtì lórí àdébì pé gbogbo nǹkan ní òkú àtìrí àwọn àyàfi gé gọ́rọ̀ kọ́dẹ̀ igi ẹlẹ́gùn so wọ́n gbin igi ẹlẹ́gùn yẹn bàjẹ́bàjẹ́ ni sí ibi tí wọ́n pè ní Israẹli lónìí wọ́n gbin bàjẹ́bàjẹ́ so wọ́n ti mọ̀ pé kò ní ọ̀ràn kankan tó wá gbọ́ sẹ́yìn ìgò yìí báyìí ṣé wọ́n á yọ àtọ̀ ní o tú kò tú àtìrí á yọ àbá àtìrí tòtòrò bẹ́ẹ̀ ni igi ẹlẹ́gùn rí igi ẹlẹ́gùn yẹn eze pé ewé ló máa ní ewé rẹ̀ edu kékékékéké báyìí tó bákan náà ẹsẹ̀ rẹ̀ tóbi tẹ́rẹ́ báyìí náà ni kò síbi náà fẹ́ kó sí ẹ̀yà ní láti lọ pa sí nípa ọ̀pá wẹ̀rẹ̀ ìgbà ní ìpínlẹ̀ kọ̀ọ̀mù kíkà tó kó fún un tẹ̀lé ìjẹ́bi tá a tó lù lónìí a lè sọ méjì nínú mẹ́wàá ó lé tó báyà tó bá dá lẹ́kọ̀ọ́ àtúbọ̀ á tún tọ́pìkì mi ń bọ̀ báyà mọ́ apáyé léyìí àbí ṣé ká parí rẹ̀ ká tó bọ́ sórí omi tọ torí pọ́rọ̀ tó wà lábẹ́rẹ́ á ti sọ fún yín pọ́ pọ̀ kọjá àbíkí àmọ́ nǹkan táwọn ọmọ ń kọ́ ní yunifásitì lódìdí ọdún kan ní tó ẹ̀yìn sì ń fẹ́ ká sọ lódìdí wákàtí mẹ́ta mo rò yé wa tó gbogbo dídí ọdún kan yẹn ẹ̀kọ́ kan kò dín sí wákàtí méjì tọmọ ọmọ kọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tó làwọn ti fẹ́ kọ́ láàrin wákàtí méjì á sì rí pé ó pàtàkì púpọ̀ gbogbo dáná bí sọlọ máa yìí sọlọ bá sẹlẹ yìí fún wa báàlù kura ni sẹlẹ yìí fún wa pàtàkì ti ká mọ àbí ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa tó wá ju fún wa kó ṣàánú wa lẹ́yìn fún wa kó kẹ́ wa tó bá di lọ́la lòdì yá ọlọ́kùn sí wa lọ́kàn nínú ẹni sí mímà nípa tọ́lọ̀ mímà nípa dáná bí sọlọ máa yìí sọlọ yóò máa mú lékún ní imáni ọlọ́wọ́n tó dé kó dára fún wa láyé kó dára fún wa lọ́la lòdì yá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Sáàbì eléyìí dábọ̀ lórí wọn nípa ti òṣèlú. Mímọ̀ ní pé lẹ́yìn ẹ̀sẹ̀ ìṣòro lábàá ẹ̀bà béèrè kíta lórí wọn nípa ti òṣèlú. Kí ló dé tí a béèrè kíta náà tó lórí lẹ́yìn? wọ́n ní iná tí ó máa lé àwọn èèyàn tí kò tako kò dáhùn gbọ́ nípa tó wọ́n pa fèrè láti dúró ti dáhùn lélẹ̀ nígbà tá a bá dé di náà yẹn nǹkan tí ò yẹ yóò padà wáyé sí náà yóò dé lẹ́yìn ìgbà kan. ọ̀pá inú pẹ̀lú òògùn òṣèlú ẹ lè pa ikú pẹ̀lú òògùn tó a ti ṣe lórí kò dé ní lúdà Islam ti bàtẹ́ pa lórí ìjọba ti ń jẹ pa ẹ sábà ti dáná lò àmọ́ òògùn méjèèjì tí ọ̀jẹ̀ tó kù dáná kò wà so wọn làwọn gbọ́ sàtọ ike nínú àmì tí ń bẹ àkùrẹ yá òun náà ni ọ̀rọ̀ báwọn ẹni ṣé eléyìí ọ̀dà kò dáhùn fún mi tẹ́lẹ̀ báwọn ọ̀dọ́ ńlá ńlá kan ni wọ́n jáde tó ń bá ń sọ̀rọ̀. nǹkan méjì ọ̀pọ̀lọpọ̀ ní ti ìjọra wọn. eléyìí táwọn sọ nípa rẹ̀ lónìí àmì ké nínú àwọn àmì kéékèèké tó ti ìtẹ̀lẹ̀ kò náà ní báwọn ẹranko àtìjà àwọn ẹranko àtìjà wọ́n máa bá ènìyàn sọ̀rọ̀ àwọn èèyàn. ṣùgbọ́n ẹranko ńlá tó ń ńlá ẹranko kan ẹranko ńlá kan jáde nínú àwọn àmì ńlá ńlá kan sálẹ̀ ìwọ̀n bọ̀ ẹranko ńlá yóò kan yẹn yóò jáde wọ́n máa bá wọn yàn sọ̀rọ̀ yóò máa bá wọn yàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn yóò kan ní ẹranko ńlá yẹn ṣùgbọ́n àmì kéékèèké tá a pé yóò tẹ̀lé tó o ti tẹ̀lé ìlú àyè ti gbogbo ẹranko àbíjà yóò máa bá wọn yàn sọ ìwé ìwọ̀n bọ̀ ṣèyàtọ̀ wà láàrin ìbẹ̀rẹ̀ wọ́n ní àwọn gbọ́ pé títí kan bẹ ní mẹ́tíkà tí wọ́n pè ní sẹ́ẹ̀rì ọ̀sẹ̀rì àwọn ọmọ oríṣiríṣi tó gbà wà lọ́fẹ̀ẹ́ ẹgbẹ́ wa bẹ ní lẹ́yìn náà kí ló fẹ́ sí ọ̀nà náà kí náà bá ní sọ́kọ́ ní ìṣẹ̀lẹ̀ lọ́nà èyí dàbí àbúrò ìjà ẹ̀rọ pé yẹ wa èyí dáhà lọ wá ń bẹ̀rẹ̀ ìgbàlódé ní ìtàn àgbègbè nínú ìdíjì gbàmẹ́rin ọ̀wà máa gbà gbogbo yẹn wa kàába là ń wa gbogbo títí tí wọn bá ti dé títí kàába alhamdulilayi ẹgbẹ wọn. wọn ní ṣé ilẹ̀kùn tó bá ti sì nígbà tí àwọn àmì kéékèèké bá ti ṣẹlẹ̀ wọn sí wọn àti wọn wà níbẹ̀ ìjọ tó lọ bó tilẹ̀kùn tó bá níjọ tó wọn bá ti lè yọ láti lè tó máa wọ ní ìsìn òun máa ń wọ̀ gbàgbé tó bá ti lè yọ ọba rí kò sí ẹni tó bá tó bá dọ́nà ọkà tó bá bò kó tó ti jọ ẹ̀ láti tètè láti tó bá ìyẹn ni pé ní ìsìtàjà àlùfẹ́lẹ́ kọ́dà ní lánà etí títí nínú àmì lánà ẹlẹ́bí ìjà títí nínú nílànà yá títọ̀ máa títà títí nínú nílànà ẹni tọ́lọ̀ bá ní kó lè tú bá gbàrà tú bá tó wúlò lópin ìgbà tó rùn sí ìyọgba bíbí kò sì máa ń wọ̀ tọ́ wọ́n ní láwọn ọmọ pààyàn-pààyàn bí kíní kan boko haram kíní kan shabab àdáwọn islam tó lọ́wọ́ tó islam fi nàìjíríà wà ẹ̀ṣá bí gbogbo àwọn eléyàn nínú ọ̀tẹ́ islam ni wọn á ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àmì kéékèèké gbẹ̀dẹ̀ àgbẹ̀yà eléyìí tó ṣe é pé ó ń ṣẹlẹ̀ kò dúró iná làgbọ́ ẹgbẹ́ tí pé pààyàn pọ̀ tí wọ́n sì máa pààyàn láì jẹ́ pé tó pààyàn máa sọ́fà tó ti pa kẹ́ni tí wọ́n pa náà sì máa màtí lò sí sí wọ́n fi pa wọn a sì má pèjú gbogbo àwọn àwọn nǹkan wọ̀nyẹn wá gbà yẹn bí àwọn sàbáàbù bí àwọn boko haram bí àwọn àgọ́rù bí àwọn àìsí gbogbo àwọn eléyẹn náà ara wọn ni gbogbo ẹ̀ ara mi kéde àgbéyàmù àwọn àmì kéékèèké tí ń ṣẹlẹ̀ tí ó ti gbó lélẹ̀. wọ́n ní ogun tí àtàkùn sọ̀rọ̀ bá àdúgbò náà sọ pé ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn róòmù. wọ́n dájú kìí ti ogun wọ́n fi àwọn àgbà modern technology jà wọ́n dàbí ìgbà tó ti pọ́wọ́ ni wọ́n fi jà. so ohun tó rí wọ́n fi jà ogun ìyá kàtà nítorí pé ìmánì ò tó nǹkan ló máa ń bí ká máa ṣe èméjì nígbà dáná bí bàtà tùrẹ́ ló ní ọmọ àwọn òbí wá pé modern technology náà bá fi jà tani tó di apé lójú ọdẹ apààyàn tòtò àwọn mùsùlùmí náà láwa tó wá bí òyìnbó torí ká yín ti sọ òyìnbó ti kàkàkà tí ò fẹ́ tí ò tiẹ̀ ṣe kọ́ńtàì lọ́pọ̀lọpọ̀ tó wọ̀ lọ ẹni tí ọba ti wá jẹ́ ọba ti wá wà tìtì tẹ̀ wọ́n tó tìtì tirẹ̀ irun rẹ̀ bí kúrè láéláé tọ́jọ́ ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàmú lónìí bẹ́ẹ̀ tí ìlójú ogun wájú àti títẹ̀ ìjọba lójú ogun bó lẹ̀ tẹ́lẹ̀ sílẹ̀ ẹ̀ sílẹ̀ ohun yòówù tó máa fi jà mùsùlùmí ò borí wọn báyìí ló ti sọ ọ́ rẹ̀ sẹ́yìn ò rí ní modern technology rọ̀ tòmí náà ìgbà táwọn Afghanistan tí wọ́n dúró déédéé tí rádaràdàn sì wọnú àníyàn wọn tí wọ́n lé àwọn Russia kúrò ní ìlú wọn wọ́n sì wọ́n lé kí ni modern technology náà tí ò kún Russia ní gbogbo yìí kò sí. ṣùgbọ́n ẹ pé Allahu Akbar lásán náà máa sọ ẹni tí ń wa bàálù ń gbà mí kò sì ní mọ̀gbà tí ó sọ bàálù lẹ̀ tó nà ọ́ tó forí sọlẹ̀ tó kù dáàlú. mùsùlùmí yẹn sì borí ogun nítorí pé nọ́mbà sọ́jà pọ̀ àti nítorí pé a ní nǹkan ogun tó burú jù ẹjọ́ lọ yẹ yín mùsùlùmí máa borí ogun ní pẹ̀lú agbára ìmánì káfíìrì kò ní má nìkàtà òun ò ti fẹ́ kù ìwọ ní má ní ìwọ ti bẹ̀rù kú ẹni tí ó bẹ̀rù kú àti ẹni tí bẹ̀rù kú dálẹ́ rù kú yóò padà borí ẹni tí ó bẹ̀rù kú yóò borí torí àwọn ti àwọn sọ́jà Amẹ́ríkà lè rí nígbà tí wọ́n ti lọ pọ̀ báàdì Iraq tí wọ́n fẹ́ lé sọ̀dá mùsẹ̀ wọ́n ń bi àwọn sọ́jà yẹn wọ́n ti gbà bí ìpẹ̀lú wọn wọ́n ń fi àìmọye hundreds and thousands of soldiers Amẹ́ríkà ni wọ́n sì bọ́ lọ́wọ́ àrùn láì jẹ́ kí wọ́n yìn wọ́n gbà láì jẹ́ kí wọ́n yìn wọ́n gáàsì so ṣùgbọ́n ọwọ́ wọn kópa nínú ogun yìí so ó ti àrùn ọpọlọ àrùn èrò orí sẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò máa tí wọ́n ti lò ní tòun á ti wọn léèrè pé bọ́ọ̀lù ẹsẹ̀ sí èkó lásìkò tẹ máa ń tẹ àwọn kìnìún òmìnira wọn gbogbo wọ́n wà ní bàálù ọ̀sẹ̀ ẹnìkan sì sọ ma bí yàrá ìdá sọ̀kalẹ̀ wọ́n ti lọ kéde wà wọ́n wá ti àkàrà burúkú rẹ́sẹ̀ tó bá tọ́ lágbára sọ̀kalẹ̀ tó àwọn náà sọ fún sábà ti fẹ́ ti àwọn bọ́tí àwọn ó jesus ó jesus ó ti àá ó jesus báwo wọ́n tó wà lókè gbẹdọ̀rí kọ́mọ́ bàá jẹ́ pé àwọn kìnnìkan máa ń rí rébà lùdà sí ìrákì báyìí kọ́mọ́ jẹ́ pé yóò yí yóò rí àwọn dàgbà àti wọ́n tó ń fi tó ọmọ pípé ọba kú àdìjẹ́nà yìí àti ń dọ́rọ̀ pípé tó ń bá kú iná ni sálẹ̀ ní tòló tó rò pé ó borí torí àwọn mùsùlùmí ò borí òkú kárí torí fún ọkọ níṣẹ́ làwọn máa ń borí òkú torí agbára yìí máa ní ọlọ́run sọ fún wa náà Al-Qur'an ó ní wàá ìdò lẹ́kùn mẹ́tọ́ bá àtúntò ní kó wà ìjẹba lágbára nìkan oníkẹ́gbèsè láti tòjú ọ̀tá kí ẹsẹ̀ tó burú jù ní tó lé jù abẹ́rẹ́ ìjẹ́yìn lágbára ó túmọ̀ sí pé lábẹ́ rẹ̀ ọ̀pá nìkan la lágbára wàláì tọ́ta bá kó ma lọ́wọ́ ní paríparí àwọn náà lágbàdà lórí. torí pé wàá yìnbọn títí ọtọ́ta tọ́ta bá tán sí ni ẹni tó gbé ma lóde yóò túlẹ̀ ni àti ilé mú oníṣòro ẹni tó bá kù láyé nu wa yóò lè mú lórí tó paná. sọ eléyìí ó túmọ̀ sí pé sanabi gẹ́gẹ́ ayé jọ làrá bí wo àwa yìí láwọn akójú òyìnbó òyìnbó wò làní kojú ẹ̀mẹ́ta mùsùlùmí kojú òyìnbó rí ni ẹ̀mẹ́ta kojú wọn rí ní Spain kó tó di pọ́n gba Spain lọ́wọ́ wọn ẹ̀rù pé ìrọ̀rùn lásán ni mùsùlùmí gbà ní ẹ̀ẹ̀ka dání ẹ̀mẹ́ta kọ́rì fún òsì yá tó ṣe fún wa ní wọ́n ti sọdá Atlantic Ocean wọ́n ti wá dé sí bèbè Spain so àwọn ọmọ ogun kọ́rì fún òsì yá tó wá ń sọ fún wa yín pé ẹ kó gbogbo àwọn ọkọ̀ ojú omi wa kó jọ nígbà tó kó jọ tán wọn ni kò dáná sí i ah ṣé èso kórì bàbá fẹ́ dà kò dàrú rárá wọn dáná sí gbogbo ọkọ̀ ojú omi gbogbo ẹ̀ Jonathan ọ̀hún ànitọ̀ ẹ̀yin èèyàn o ẹdí ẹlọmọ dájú ní ìsìnkú kò síbi tẹ sàgbà ọ̀tá ń bẹ wájú wa òkun sì ní lẹ́yìn wa ọba ara ní fẹ́ odò ọba kù iṣẹ́ ọmọ òde má jẹ bọ́ọ̀ bá jẹ yọ ó do ọmọ òde rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá rọ́ọ̀lù ikú kò sí kankan tó lè gbà yín lẹ̀ lónìí àfi òdodo àti kẹjà torí tọ́lọ̀ tọ́ba àwọn mùsùlùmí ti gba spain nìyẹn o wọ́n ti gbà wọn ò tún tó ní spain lásán wọ́n tún gbà títí dé àpáta tó ń pè ní branin ní southern france yẹlá mùsùlùmí ti gbó islam èyí sọ̀lẹ́. So mùsíbà kan ní fáwọn mùsùlùmí ayé ìṣe ti wọn ọ̀lẹ burúkú kan làwọn àwọn mùsùlùmí ìfọ̀lẹ́ rí jọ̀kan láyé tí kèfèrí bá gbọ́ nípa pé mùsùlùmí bẹ́ẹ̀ nìkan wọ́n ti máa yàgbé ara ṣùgbọ́n lọ́n ti wá mú bẹ́ẹ̀rù mùsùlùmí kò lọ́kàn àwọn ọ̀dà báyìí ìgbà táwa ti gbélé ayé là ń fẹ́ a sì kórìíra kú ọlọ́run á mú bẹ́ẹ̀rù wa kò lọ́kàn ọ̀dà wa àwa là ń bẹ̀rù wọn níta àwọn ọ̀bẹ̀rù wa tó ìbò kan bá yọ síbi nìsín gbogbo yẹn wà sọ̀rọ̀ àwọn dòpò ní wọn àti <laughs> ẹ̀rọ amárin sẹ́kìnì ohun èyí àgbẹ̀ ohun ọ̀gbọ́ ikùn ìjáde mu wèrè tóbi wá jẹ́ pé àwọn ẹlẹ́kà máa kà fún ẹ̀ máa wò wọn pé ti di gbogbo nǹkan ó lé ní wọn bá àbí kí náà ń kó òyìnbó fún ó lé lásán bá sàd ẹ̀ máa fẹ́ ti di dúkìá wa Nàìjíríà yìí àbí ẹ̀yìn ọ̀gbọ́tà ni gbogbo bí wọ́n ṣe reluwé láì wọ́n ṣe kí ní àrùkẹ́ tó rọ ọlọ́ọ̀ni torí gbogbo tó bá ti jí kóni kó lè bá tètè máa dé tí òkun wọ́n kó lọ. àwọn tí ń sọ pé wàhálà táwọn bá mọ̀ pé pópọ́ nàìjíríà tún bá àwọn òní jáde níjọ́ táwọn jáde ó lè ti tún fọwọ́ sọ̀yà lórí olè rẹ̀ kí lóyìnbó jámù. torí ẹ̀ nínú tó yìnbó bẹ̀rù jù láyé ní jihad tó bá yẹ fẹ́ jà jihad lódodo àwọn náà mọ̀ pé gbogbo modern technology is rubbish tó bá kí lódodo la jà jihad tó ilé ìjẹun ṣèjà ẹ má fojú di dáná bí bá ń sọ sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ wọ́n ní kí ni túmọ̀ ìlọsíwájú Baitul Maqdis ìtumọ̀ rẹ̀ òun náà ní pé ìdàgbàsókè ìlú yẹn nígbẹ̀yìn ìgbà nígbẹ̀yìn ayé nítorí pé lónìí Baitul Maqdis sínú ọ̀ràn ló wà àwọn Yahudi ti gbà máa mùsùlùmí lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n lé wọn kó ń lu yẹn lójoojúmọ́ tí lu yẹn bá bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí ó lè jẹ́ ìfàsẹ́yìn fún Madina sẹ̀dá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ àtọ́ka sí ara àtúmọ̀ rẹ̀ ìgbà tí lu yẹn bá padà bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí dídàgbàsókè bá yọ jẹ́ ìfàsẹ́yìn fún Madina tọ́jú pé Madina kì í ṣe pé ẹran san kí lómi ọ̀kọ́ mọ̀ lọ́wọ́ àjù ṣùgbọ́n inú àmì ìgbéǹde àlùkìyàn làǹdàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ sọlẹ ìtumọ̀ sí kan tó bẹ̀rẹ̀ pé ṣé boko haram ṣé dọ́làtúlù islam ṣé gbogbo àwọn ẹni sínú àmì gbẹ̀ngà ti dáhùn rẹ̀ wọn lóbìnrin tí ò ní wọlé táwọn lè kọ́nu sí fún àwọn afẹ́fẹ́ ẹ lè kọ́nu sí fún afẹ́fẹ́ mọ̀nà kí ni tó burú mi torí pé ẹni tí ò bá ti ní wọlé àwọn tí ìjọba wà lọ́wọ́ wọn ni ọmọ sọ èdè fún wọn tóbìnrin ọba ti ní wọlé yóò fi lọ́kọ̀ ọ̀kọ̀ lẹ́nìkẹta àwọn tí wọ́n bá já síwájú wọn lọ bá tiwájú islam kan yóò sọ ìdí fún wọn kò sí wàhálà tọ́ba ẹ mọ̀ wá lò ó pé kò ní wàlí ìkẹ́ wá fẹ́ fún ìyàwó náà fáwọn èèyàn burú bàjẹ́ láti táwọn sọ máa ti rí kókìnrin yìí wọ́n dàbí kò lóluwa ni wọ́n máa ronú àtijọ́ ẹ̀ pé yọ́yọ́ pọ̀ sọ irú ẹlẹ́yìn islam ọ̀faramọ́ kò lè jẹ̀rọ àbíkẹ́ gbọ́gbọ́ ọmọ tó gba islam nìkan kálukọ́ máa patronize ẹ̀ àbọ̀ lọ àbọ̀ fẹ̀mí àbọ̀ fẹ̀kìnní abíòye ṣe pé ńgbà tó ti mọ̀ pé bàbá rẹ̀ kọ́ ló fi lọ́kọ àwọn òní lọ dáná fẹ́ni bọ́dì tó obìnrin náà tó bá ṣe fún yóò ti yà jẹ after all dáná gbalẹ̀ tó bá ti nírò àníyàn bá tó lọ sí tó àtìrí rẹ̀ àwọn ọ̀lẹ́gbàá tá a ṣe fún àmọ́ á sì ọkàn lábùkù torí pé pẹ̀lú báyẹn ẹ lè sọ ọmọ yẹn tẹ́ tí ó padà fi ìsìláàmù rẹ̀ nígbà yín fẹ́ torí kó ti mùsùlùmí kẹ́lẹ́ ìyá jẹ ẹbí tí yẹn tẹ bá ti ṣẹlẹ̀ kí ni ó ṣe yóò ní kankan kọ́ ló kó yàjọ bí ó bá ṣe àlè là tòtòrò ẹ̀ká bẹ̀rù ọlọ. wọ́n ní wíwó kaaba àwọn gbọ́ pé ń bẹ́ náà mi kéékèèké ìgbéǹde àgbéyà ẹ̀ sọ á sọ ṣùgbọ́n náà mi ńláńlá la padà tó sí á sọ ìdí tó sì fi wọ́ọ̀dù ẹ̀ sọ. tọ́ wọ́n ní ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ lọ́jọ́ júmọ̀ tó sì fẹ́ wẹ̀wẹ̀ júmọ̀ yọ wẹ̀wẹ̀ kan pẹ̀lú àníyàn méjì àmọ́ àníyàn júmọ̀ ní oṣù wájú sí jánábà ló dá àníyàn lọ́kàn rẹ̀ fún ìfẹ́ wẹ̀ jánábà àti júmọ̀ kéde júmọ̀ àti jánábà torí pé jánábà ó lágbára ó sì lágbára nípa nídàájọ́ ju júmọ̀ àgbà wọ́n ní pé lóòótọ́ ní sábà wà lẹ́sẹ̀ àárọ̀ náà àdéhùn ti fi hàn pé ọlọ́gà dùnú gbogbo ìdẹ̀ra tó máa dáná olè kọ́nà ọmọ ti lè wọ̀ wá. wọ́n ní ká gbọ́ àwọn márùn-ún nípa fífẹ́ medical doctor gbogbo obì tó bá ti wọ ọfẹ́ tó bá ti jẹ́ mùsùlùmí olùfẹ́ kò sí wàhálà. wọ́n á di pé àwọn alánikọ́ ọmọ fẹ́ lọ́wọ́ àmọ́ pé bàbá kan òun ló sì sọ kó sá

ìjọba ti lọ ẹ̀kọ́ ọ̀sán ojú orí ní ìṣe ìgbà. Thank you.